صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير هدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أقول دلالة في أما بعد فيا الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته adáwọ́pẹ́ fún ọlọ́run adáwọ́pẹ́ fún ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí ọba náà ni adáwọ́pẹ́ fún orí tó lọ ń ṣe fún wa orí tí ò níye orí tí ò ṣe kà ó. ọlọ́ni wọn ń tọ́jú ní ìmọ̀tọ́ mọ́rin látọ̀ sọ̀rọ̀ ha. tí a ẹ máa ka orí tí ọlọ́run ṣe fún yín ẹ lè máa yé orí pọ̀ tó lọ́run ṣe fún wa ṣùgbọ́n èyí ó jẹ́ ọ̀gá orí náà ní fọ́lọ́run ṣe wá ní mùsùlùmí adé ọpẹ́ fún Ọlọ́run lọ lórí ilé abẹ́rẹ́ ọmọ sùpánà wàtàlá ní onígbà tí àlékún ìdúródédé fún wa lórí ìsìláàmù náà bákan náà nínú okùnfà ọpẹ́ wa ni pé a gbèrò láti jòkó léèmí lásìkò yìí lórí ọ̀rọ̀ Ọlọ́run ọba tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wa torí pé gbogbo òjòkó náà ni mo ní sábàbí èmi ò ní sábàbí dáadáa èmi ò ní sábàbí burúkú ṣùgbọ́n ìjókòó wa ti ní inú ìjókòó dáadáa tọ́lọ̀ ń fọwọ́ sí ìjókòó ẹ̀sìn ìjókòó ìwà àlékún sí nínú àgbọ́yé ẹ̀sìn ẹni tí ọlọ́run bá ṣe lé rọrùn fún yàn yẹ kí yàn dúpẹ́ tó gbogbo yàn kọ́ lọ́run ṣe rọrùn fún tí a bá wà sí pọ́tà wáyé àlọ́ ṣe fi ṣe àkójọ àmì ìṣe iṣẹ́ ibi àmì ìṣe tọ́lọ́run bọ̀ lọ́wọ́ sí wọn gbọ́dọ̀ wá kẹ̀mí àti ẹ̀kọ́ ẹni tó wà nínú ìjòkó báyìí kò tó ọpẹ́ abẹ́rẹ́ wa sọ ọ́nà ọ̀tàlá gbogbo tí abàmọ̀ gbé òjò mọ̀ jọ̀rọ̀ ọlọ́run náà kọ́nà bá kí ọmọọṣà ẹ̀kọ́ àlọ́wọ́ lórí ẹ̀. bákan náà àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgbẹ̀ fún àlejò Muhammad sallallahu alaihi wasallam ànábì tọ́lọ́run rẹ̀ sí wa láti wá fi òótọ́ hàn wá láti wá mú wa kúrò nù òkùnkùn àìmọ̀kan láti wá tọmọ lẹ́ẹ̀sìn fún wa torí pé kò sẹ́ni tí yóò tẹ̀lé ànábì tí ó tún wà ní òkùnkùn mọ́ ọlọ́ni inna arsalnaka shahidan wa mubashiran wa nadhira ọlọ́run láàárín ẹ ní ẹni tó wá fìdí ẹ̀rí múlẹ̀ fáwọn èèyàn kó wá fún wọn ní ròdùnú pẹ́ tó bá ṣe dáadáa yóò jẹ ọmọ àlùjẹ́nà wọnà sí irọ́ kó wá kìlọ̀ fún yín pẹ́ẹ́n tó bá sábúrú ibi tí ó jẹ́ ìkángun sí tiẹ̀ rí. wàdà àyàní ìlọ́wà àrùn ẹ̀kọ́ wa jẹ́ olùpèpè sójú ọ̀nà tọ́lọ́ wá sí rọ́ọ̀jà mọ̀ní rọ kọ́sì wá jẹ́ sẹ́ráùjì àtùpà tí ó mọ tàmọ́lẹ̀ fáwọn èèyàn ànábì nìmọ́lẹ̀ ayé lọ́yọ̀ wá kó inú òkùnkùn ló fi wá sínú ìmọ́lẹ̀ ló jáàánú fún wa èèyàn kan ò ní tẹ̀lá nẹ́bí kólóhùn ránu lọ́dọ̀ lọ torí pé ọlọ́run ti sọ́nù kùránì pé wàá má arsalnaka illa rahmatan lil alamin ànábì gan fúnra rẹ̀ dídé tó dé sáyé àánú ni ẹni tó bá ti tẹ̀lé ó ti yẹ kó tẹ̀lé ló gbọdọ̀ fọkànbalẹ̀ pé ó ń tẹ̀lé àánú jẹ́wọ́ ẹni tó bá sórí bàtàbàtà báyìí fún wa tọ́lọ́run rẹ̀ sí wa gbogbo àyẹ̀ká wọn rí rẹ̀ ẹnu bàtà bá ti dúpẹ́ fọlọ́ntọ́ yẹn tá a fi wulẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí kí ká sàṣà láàtò fanabi wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run lọ́lọ́run kó máa bá nàbẹ́ wa muhammad kó bá wọn ara rí rẹ̀ kó bá wọn sọ̀hábà rẹ̀ kó bá gbogbo wa náà lápapọ̀ akẹ́ra wa ní ọkùnrin wa àtọ́bìnrin wa ọmọdé àti àgbà wa akẹ́ra kó kalẹ̀ ká gbádùn lọ àwọn afáwà tí wọ́n wà ní ìkàlẹ̀ kọ́lọ́jà àríwọ̀fẹ́ kí àwọn ìmọ̀mù wa kí àforíjì mi kí n gbé látọ̀rí àìmọ̀n lọ kí àwọn afáwa abdulrasala abdulkadir bin sulman kọlọmọ sọmọnà ọtọlá kí wọn sábà ṣe àdékùn dáadáa wọn kí àwọn ìmọ̀mù mi kí ọlọmọ sọmọnà ọtọlá kó ṣe dáadáa wọn kó tó dọ̀gbọ́n kó máa yékù sí àwọn ni ìmọ̀mù wa ní mọ́ṣáláṣí àdéhùn náà tó wà jàmáà ní àjọsánbí wọn àti àyànbá tó ní wọn sáná tó darí ìjòkó àwọn pé ah, kí àforíjì wa torí pé àwọn tó yẹ kí àtúmọ̀ ẹ̀tọ́ wọn ni wọn kọ́nà bá sọ́nà wọn tọ̀lá kọ́nà dá sọ̀rọ̀ kọ́ dáadáa wọn àwọn ẹ̀rí àtúnṣe àbí hanifa abdulhamid ibn zayd kọ́nà bá kọ́nà ṣe àlékún wọn wọn kí àwọn jama mọ́ṣáláṣí wa alhamdulillah tí wọ́n ṣe okùnfà ìjókòó yìí ìlàkùnrin ìmọ̀ òfin dé orí gbogbo jama nítorí ẹ̀ bàbá wa tí ẹgbẹ́ wa lálejò ní ààyè mákànnà àwọn elétò ìgbẹ́lá tó dáa fún wa sọ pé ìfipá rẹ gbogbo àwọn elétò fẹ́ràn bá sọ́nà wa tààlà wọ́n sá sí wa ní ẹ̀sìn lórí. àwa kí gbogbo alápapọ̀ pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún wa ètí ó jẹ́ àkọ̀rí ìdòkọ wa tí ó jẹ́ ifá táwọn ṣe ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ lórí ọ̀nà ni máa ṣe àyà ìbáradá kí la ń pè ní ìjọsìn ẹni pé ní àwọn ilé tó gbé àkọlé ìkalẹ̀ nígbé kalẹ̀ ìbéèrè pé kí la ń pè ní ìjọsìn àìpé gbogbo tí a bá ń fọ létí yóò máa jẹ́ ìdáhùn sí ìbéèrè pé ìjọsìn kí ló ń ta fẹ́ gbé ọ̀rọ̀ ìjọsìn wò a rí pé ìjọsìn ní ntọ́lọ́ nítorí ẹ̀dá wa tẹ́yìn ọba sì ti jọ́sìn fọlọ́n kò ráyé wá ó tọ̀wé sí gbogbo ìgbésí ayé torí pé ọlọ́ba subhanahu wa ta'ala ó sọ fún wa ní Al-Qur'an ọlọ́ni wà máa kàlákì ìdínà wà ìyìnsà ìlà àlìyàbùdó mo torí kankan dá àwọn àlùjẹ̀nu àti àwọn ènìyàn dùgbé kan wá sí mi lọ ọlọ́ni torí kankan dá wọn dùgbé kan wá sí mi lọ máa wù rí ìlú mi yóò mi rìsì wọ́n tó ní kìràkìtà kìràkìtà ọlọ́ni mo nídìí owó ẹ̀ mo nídìí àrísìkì lọ́wọ́ ẹ̀. wàmá orí ìlú ayọ̀tẹ̀ ìwọ̀n mo sì ní mi àgbogbo tẹ́ ti ṣe tí ìṣúráyè sí náà yí ẹ̀sọ́ pé mo fẹ́ fọ́lọ̀ lówó ọlọ́run ni mo nídìí kẹ́ ike bọ́ pé iná lọ àwọn rọ̀zák ọlọ́run gẹ́ni tó ń bọ̀ yín àbóyá owó yín ló nídìí ni ọlọ́run mo owó ẹ̀ ọ̀lẹ́ fún mi lóúnjẹ ọlọ́run òun ọba ọba alágbára. kí wọ́n á ló nídìí lọ́dọ̀ wa tó fẹ́ olè àìbáadá ìjọsìn fọlọ́. eléyìí ó jẹ́ kó wọn yé wa pé dídá tọ́lọ́ ń dá wa wáyé kò torí nǹkan kan dá wa ju pé ká wá sí lọ. tẹ́yìn bá wà láyé yìí ọjọ́ tó lò ogun ni àbókúrú tí ò bá síjọsìn ọlọ́run níbẹ̀ ó wáyé lásán. tẹ́yìn bá wà láyé yìí ọjọ́ tó lò ń bẹ̀ kúrú ni àbókúrú ṣé kó fi sí lọ́hùn bó ṣe yẹ kó sì olúra yín wá. ó lè lówó ó lè má lówó ìtàbí jọ́ọ̀jì pé sọ́láyé wà bí ọ̀ráyé wá òun ni pé ìfẹ́ kó wá ṣe ń bẹ̀ tó ṣe. ẹni tó wáyé tí ò wá sí lọ́hùn kí o mọ̀ nítorí tọ́lọ̀ torí ẹ̀dá àbúmọ̀ ọkọ̀ tí ikú sí òun àtàwọn ẹranko lọ́jọ́ sí déédéé wájú ọlọ́run tọ́lọ́ súnmọ́ wẹ́nu ọlọ́wà subhanahu wa ta'ala ó ní alladhina walladhina kafaru àwọn kèfèrí tí wọ́n rẹ̀ sí lọ́n yàtàmàtà rún ń gbádùn lé ayé yìí ń gbádùn ń gbàfẹ́fẹ́ ọlọ́run sára wọ́yà kúlóòn wọ́n jẹ́ wọ́n mú nígbà tó ti sinú wọ́n jẹ́ ọlọ́run káwọn sáà kúlóòn àdáhàn ìjẹ́ ẹranko ìwáyé ẹranko ni wọ́n wá wà náírù mẹ́sì wà láhùn iná sì ni wọ́n padà sí lọ́jọ́ òbí dàtúrà wọn. eléyìí ni a pè ní ẹni tó bá wáyé tí ò sí lọ́hùn ó wáyé asán. eléyìí náà ni ó jẹ́ kí a yí àgbọ́yé wa lórí pé ta ń ráyé wa. tẹ́lẹ̀ bá rí ẹnu lé ńláńlá nínú ọkọ̀ ńláńlá àbúwà nípò ńlá àbó ní arísìkí lọ́wọ́ ah, àwọn ọba alágbẹ́já aráyé wa kódò lè jẹ́ mọ́jú ọpẹ́ tí yóò bàbá ẹsẹ̀ ń forí ìbàlẹ̀ fọlọ́. òun sì lè jẹ́ni tí sílọ́wọ́n tó ọlọ́kùn sànà ilé ayé òun làwa wá ìyàwó òṣèkìlì àlàyé wa. ṣùgbọ́n tó bá gbọ́ yé ni yóò mọ̀ pé tó sílọ́wọ́n gẹ̀rẹ́ lórí ayé wa. ká fún alápèjúwe arán ọmọ lọ ilé lọ kàwé bàbá àwọn àkọ́mọ yẹn lọ skul jọ torí skul lọ kí láàgọ́ kó ṣe ó délé ìwé ó ṣe kí ni ó kàwé nígbà tó délé ìwé ló bá gbé báàgì síbì kan látàárọ̀ dọ̀sán bọ́ọ̀lù ló gba ọba délé ìjọ́rí skul lọ́jọ́ ẹ̀ka ìpèrè la ní kó lọ́jọ́ lówó gbá bọ́ọ̀lù ní kéèsì ọ̀tọ̀ lùmọ́ ti ìwé lájọ́ wá kan bẹ́ẹ̀ ni ilé ayé bá wáyé ọlọ́run la gbọ́dọ̀ fún ìjọsìn lọ́lọ́run torí ẹ̀dá wa eléyìí ni a fi mọ̀ rírì ìjókòó wa ìgbé nítorí kí láàbí jókòó a lè sọ pé nítorí ìgbésí ayé wa ni torí ta torí ẹ̀wá ayé, ni iná ìdíkí ni ìbáradà ìjọsìn fọlọ. kí wọ́n là ń pè ní ìjọsìn ta la torí ẹ̀wá yé kí là ń pè ní ìjọsìn. tí wọ́n bá wo báwọn àfa sọ ti ń jẹ́ ìjọsìn ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ torí pé tí yóò bá ń mọ nǹkan tó bá ní kéèyàn dìbà nǹkan tí yóò bá ní kéèyàn dìbà yìí tí ó padà máa ṣe lábẹ́ nǹkan náà òmìnira làásì àtọ́rí kò mọ tó ń jẹ́rẹ̀. ẹni kí ni ń jẹ́jọ sí ọ̀rọ̀ pọ̀ táwọn àáfàá sọ ṣùgbọ́n táwọn àáfàá máa ń sábà ń gbámú ní ìkan kan náà àwọn àáfàá ẹ̀sìn sọ tí ṣe ṣe Islam bin Taymiya rahmatullahi alayhi alimọ́ bin Taymiya definition tiwọn làwọn àáfàá ń gbá òkè lórí ọ̀rọ̀ kí ní jẹ́jọsìn a ní àlè ìbáàdà tú títà ń pè ní ìjọsìn kẹlùmọ́tò jàmíà gbólóhùn kan ní ṣùgbọ́n tó kó nǹkan sínú tó pọ̀ gbólóhùn kan péré ní ìjọsìn ṣùgbọ́n tó kó nǹkan sínú tó pọ̀ kí ló kó sínú lèkúnlè máa yọ sípò Allahu ta'ala wa yarda gbogbo ń tọ́lọ́ bá ti nífẹ̀ẹ́ sí pé ọlọ́mọ nífẹ̀ẹ́ sí nǹkan yìí o wọ́n ya ọgọ́ ọlọ́mọ yọdún sí nǹkan yìí o fọwọ́ ìbáradà nǹkan ti di ọ̀sìn. pé gbogbo tọ́lọ́run bá ti nífẹ̀ẹ́ sí tó sì yọnu sí kéèyàn máa ṣe náà là ń pè níjọsìn. mẹ́ẹ̀l àkọ̀wá ló lè jọ́rọ̀ ẹnu ó lè jọ́rọ̀ ẹnu ní nǹkan téèyàn ṣe tọ́lọ́run nífẹ̀ẹ́ sí bá téèyàn bá ń sọ báyọ̀ lọ́run nífẹ̀ẹ́ rẹ̀. àwọn àfààní ó sì lè jẹ́ iṣẹ́ ó lè jẹ́ ṣèkátà ń ṣe kí ẹ bá ṣe kọ́ ló nífẹ̀ẹ́ rẹ̀ àbọ̀ hírọ̀ sí wọ́lùbà ọ̀pẹ́nà ó lè jẹ́ iṣẹ́ tó pamọ́ tó hàn àbí tó pamọ́ ìtàkùn ìníjọsìn ẹni pọ̀pọ̀lọpọ̀ èèyàn lè ná kíní jẹ́jọsìn kákìrún kágbáwẹ̀ náà ni ó bá ṣe tán ìwé ìjọsìn tó fẹnu tó ju gbogbo yìí lọ gbogbo tọ́lọ́run bá ti nífẹ̀ẹ́ sí tó yọ́nú sí mílẹ̀ àkọ́wá nínú àwọn ọ̀rọ̀ wọ́n àmàl àtàwọn ẹ̀ṣẹ̀. lágbẹ̀jọ inú ọ̀rọ̀ tọ́lọ́ nífẹ̀ẹ́ sí àjọ hàn kéèyàn máa bẹ̀ àwọn ọ̀pẹ́nu làá fi ń ṣàdúrà tọ́lọ́ nífẹ̀ẹ́ sí. tìláwà tó lù kọ̀ọ̀án kéèyàn máa ka lù kọ̀ọ̀án ọlọ́ nífẹ̀ẹ́ sí. kọ́wùlù rẹ̀ hàn pé kéèyàn máa sòdodo kó má parọ́ ọlọ́ nífẹ̀ẹ́ ẹni tó sòdodo àìpẹ́ tó sòdò lórí tí ò parọ́ kí ní ṣe oúnjẹ mọ́ ìjọsìn mi. bákan náà wal amru bil ma'ruf wa nahyi 'anil munkar kéèyàn rí ẹni tí kéèyàn rí yẹn kẹ́kẹ́ máa pèsè dáadáa àbẹ́lọ́gbẹ́jà ilé máa kí wọn àbẹ́lọ́gbẹ́jà ilé máa bínú wọn. wa nahyi 'anil munkar kéèyàn máa kọ̀ bàjẹ́ ẹnu máa parọ́ báyọ̀ dá nítorí yẹn ń ṣe yẹn tí yẹn fi ń tọ́ ọmọ làkẹ́ yìí bákan náà wàsílẹ̀ ẹ̀rí wàsílẹ̀ bẹ́ẹ̀ náà lè mọ̀tà náà sì àyìn kí ẹ máa ṣàtúnṣe láàrin àti wọ́n ń jà ìyá alágbáyá àti bàbá alágbáyá máa ń jẹ́ ẹja lọ máa parí ẹ̀ ẹjẹ́ yẹn ń ṣe ìjọsìn ni ẹ̀kọ́jọ ayé làwọn fi wò nọ́mbà tí yẹn bá ń jẹ ọ̀yẹ̀ká láwọn ẹ̀ka parí ẹ̀ ṣùgbọ́n ọlọ́run nífẹ̀ẹ́ tí yẹn ń ṣe ìjọsìn ni gbogbo tó lọ́ba ti nífẹ̀ẹ́ sí là ń pè ní ìjọsìn torí yóò gbà ládá lórí ẹ̀ wà zikir kéèyàn máa ṣe láti ọlọ́run ìjọsìn ni wọ́n wá kéèyàn máa ṣe wá ìjọsìn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn iṣẹ́ tá à ń fẹ́ ló ń ṣe. bákẹ́lẹ́ ó wá kó àwọn iṣẹ́ tá à ń ṣe pẹ̀ lára ká kírun ká gbáwẹ̀ ṣe hajj ká ṣe jihad ká náwó sójú ọ̀nà tọ́lọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn iṣẹ́ tá à ń ṣe ìjọsìn ni iṣẹ́ ìwà lè jẹ́ àgbọ̀n ìrọ̀ táwọn èèyàn rí iṣẹ́ mi lè jẹ́ àlùbáàsì náà iṣẹ́ ẹ̀kọ̀ọ̀kọ̀ táwọn èèyàn ní rí àtàwákùrù àlọ́lá kéèyàn gbára lọ́lọ́ àtẹ́kọ̀wà kéèyàn ní ìpáyọ̀ ọlọ́run iṣẹ́ ọkàn ní tẹ́lẹ̀kọ̀ ní ìjọsìn ni. sọlẹ́ yìí fi yé apẹ́ ní ìjọsìn tó fẹ̀ ìjọsìn tábàgbọ́ yé báyìí á pé yóò wà nínú ilé wa ìjọsìn yóò wà lójú ọ̀nà wa àjọsìn nígbà tá a bá wà níbi iṣẹ́ wa àjọsìn nígbà tí a bá wà láwa nìkan àjọsìn nígbà tí a bá wà láàrin yẹn torí tá a máa ń ṣe lásìkò tá a bá wà láàyè tá a bá wà tọ́lọ̀ ń bá ti fi tẹ̀sí yóò máa jẹjọ. nínú Al-Qur'an al-Karim ọlọ́nìkan lè sọ pé kóòlù sọ fún wa pé inna salati sọ pé ìrun mi wà lóṣùkí àti bí ṣe pàǹkan wà máa yáàyà àti gbogbo ògbésí ayé yìí gbogbo ògbésí ayé pátápátá wà màmá tí àti bí ṣe kú lè láàyò ọbẹ̀ làlẹ́mí bọ́lá ọ̀rọ̀ ṣe fẹ́ kí n lò gbogbo ẹ̀mú gbọ́dọ̀ jẹ́ sọ́lọ́ wa. ẹ kí ẹ̀sìn gbogbo gbólóhùn wà máa yáàyà àti gbogbo ògbésí ayé mi. sọlẹ́ ìjọ kó yẹ wa pé ní ìjọ sì é ṣe mọ́ṣáláṣí nìkan ìjọsìn wà ń bi tá a ti ń tajà ìtọ́lọ́run fẹ́ kọ́ ṣe ń bẹ̀ lọ gbọ́dọ̀ ṣe ìjọsìn wà ládùúgbò ìtọ́lọ́run fẹ́ kọ́ ṣe lọ gbọ́dọ̀ ṣe lọ́gà àdúgbò mi ti jọsìn báyìí o bá ti wà lálẹ́ ṣe rárá o gbogbo bó ṣe láyé ẹ̀ bọ́lọ̀ ń ṣe fẹ́ kọ́ lónìí torí ń ta wáyé wá ṣe. so eléyìí ń dábẹ́ fúnlẹ̀ ni pé ìjọsìn gbogbo tọ́lọ̀ bá ti dé tọ́lọ̀ bá ti yọ ẹ wá ní ìjọsìn tá tààlà àṣẹ fún ẹnìkan náà tààlà àṣẹ fún àbí ta ni ó ṣèjọ sìgẹ́ abẹ́ kí ló wà ṣé nígbà tó lọ wá nífẹ̀ẹ́ sí pé tó bá wu èmi ni mo lè ṣe ni àbí dandan lórí mi torí ẹlòmí ó tún máa ṣẹ̀ṣẹ̀ ìbẹ̀yìn lọ́wọ́ ìlera táwọn bá bẹ lọ́wọ́ káwa náà máa ṣe kí ni táwọn ẹ̀sìn lọ́wọ́ ẹlẹ́màá ní kò láwọ́ ara yẹn ní àbí tọ́lọ̀ ń ṣe lọ́rọ̀ yẹn léyẹn lórí ìjọsìn kéde léyẹn ti fáìlì o kébé mo ti fẹ́ ṣẹlẹ̀ tó bá wù mí màá sí lọ́n tó bá wù mí wù ní sí lọ́n rárá o dẹ́dẹ́ ní kájọ́sìn fọ́lọ́n ráìtì ọlọ́run tí ó gbà lọ́wọ́ wa ni ráìtì ọlọ́run ìwọ̀ ọlọ́run ni yẹlúbọ̀ ọlọ́run àdìsí àzùmọ̀ jẹ́lẹ́lẹ́ rọ́dí aláwọ̀ ó ní kúrúkú rọ̀dí ìfá olóhùn wà lẹ́yìn àná ọ̀sánlá aláhìmáàrí lórí kẹ́tẹ́kẹ́tẹ́ kan òun wà lẹ́yìn ànábà Muhammad sọlá ọ̀sánlá òun wà lórí kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́yìn ànábà Muhammad ọ̀sánlá ànábì pé òun sórí kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn pé orúkọ kẹ́tẹ́kẹ́tẹ́ ní òfin ilé ìfẹ́ yá pé ní látọ̀ yá ànábì náà kí àwọn ẹranko àlè sọ̀rọ̀ lórúkọ. Ní ààyè yìí ni àlejò wa ń bi Mohamed bin Jabal. Ipe ni ya Mohamed, atadiri haqqo Allahi ala al-ibad. Ìjọ ọmọ ìwọ̀ ọlọ́run, ráìtì ọlọ́run lórí gbogbo àwọn ẹ̀dá. Ráìtì sọ̀rọ̀ nígbà. وحق العباد على الله وحق العباد على الله na ọmọ ìwọ̀ tọ́lọ́wọ́n náà ṣe ládéhùn kó wọ́n fáwọn ẹ̀dá máa ti fánẹ́bì létí pé Allahu Allahu wa rasuluhu a'lam àtòjíṣẹ́ rẹ̀ lóhùn anífẹ́ sàlàyé ọ̀rọ̀ ìfún náà lójú ti níbi pé ní ìwọ ọlọ́run ráìsì ọlọ́run tá a gbọ́dọ̀ mọ́ fún kí yóò bá fẹ́ kí yóò bá fẹ́ kẹ́ga ìka àbámọ̀ bọ́dún lọ́jọ́ gbé dàrí kìá mọ́. ìwọ ọlọ́run tó jẹ́ dandan bí n bá fẹ́ kọ́ dandan tó gbọ́dọ̀ fún. bẹ́ẹ̀ ni à ń ya àbùdù hù ìwọ ọlọ́run lórí àwọn ẹ̀dá ni kí a gbọ́dọ̀ máa sìn gbogbo ẹ̀dá gbọ́dọ̀ máa sìn náà wàhálà yóò ṣeré kò bí ìṣe à ẹ̀ gbọ́dọ̀ sẹ́wọ́ pẹ̀lú ẹ̀ ìwọ ọlọ́run bá yẹ ìjọsìn tó bá wù mí kọ́ ẹ̀tọ́ tá a gbọ́dọ̀ fún ni ìyẹn ló bá tẹ́ ẹ bá dé papòdà pẹ́rẹ́ ìwọ ìyọ ọlọ́run kọ̀ọ̀kan bí tó bá gbogbo àdúgbò táwa yìí kọ́lé tó fi tòmọ́tò tó fi ṣègbè tí ò bá rí ìwọ̀ yìí fi lélẹ̀ ẹjọ́ náà pé tá lọ wáyé wá sí tí ò bá rí sọ ibi tó ti bẹ̀rẹ̀ ìyá rẹ̀ náà ibi lọ ti gbọ́ pé ìjọsìn kìí ṣe ètò bá wù mí àbí àgbàlá òdì ìdàgbà tọ́nà tó ṣàánú wa rárá o ìwọ̀ tọ́nà gbà lọ́wọ́ gbogbo wa. ọlọ́run fún ẹni kankan ọ̀rọ̀ sọ́kùtà nígbà àwọn kan ti ju kan ti lọ́wọ́ ọba lọ níbo ló ti rí tiẹ̀. ìwọ̀ tọ́nà gbà lọ́wọ́ wa lélẹ̀ pé a gbọ́dọ̀ jọsìn. ìwọ̀ yìí wá rèé èèyàn mélòó la máa ń fún gan ìwọ̀ sí ẹgbẹ́ ráìtì kan wà tí a fún àwọn èèyàn tó ju èèyàn kan lọ ṣùgbọ́n ìwọ ọjọ́ sí ọlọ́run nìkan la máa ń fún ọlọ́run nípa ìyá àyàfà àwòdò èmi nìkan ṣoṣo lẹ gbọ́dọ̀ jọ́ sí fún ọ èmi nìkan ṣoṣo lẹ gbọ́dọ̀ jọ́ sí fún àìjọ́ sí fún kàmí igi ò lẹ́tọ̀ọ́ kájọ́ sí fún òkè ò lẹ́tọ̀ọ́ kájọ́ sí fún odò ò lẹ́tọ̀ọ́ kájọ́ sí fún èèyàn lẹ́tọ̀ kájọ́sí fún àlùjẹ̀nú ò lẹ́tọ̀ kájọ́sí fún àwọn mọ̀lẹ́kà bá ti tó wọn lẹ́tọ̀ ìforíkalẹ̀ ẹ̀yọ̀ kábàá wọn lẹ́tọ̀ ẹ̀. ọlọ́run nìkan làwọn jọ́sí fún ọlọ́run ní wa ìyá àyàfà òdòrò èmi nìkan ni ẹjọ́ sì fún. bákan náà làwọn náà ń ṣe ládéhùn nínú suratul Fatiha ní gbogbo ìgbà. yẹn lè lè rí lọ́nà lọ́wájú ọlọ́run tó ládéhùn tó ń ṣe ní tó bá ti yìí abọ́lọ́ yapa rẹ̀ ọgbẹ́ wájú ọlọ́run gbogbo àná là ń ka pé wa a so mẹ́rìnlá àmọ́ ẹjọ́ sì wa ọ̀dọ̀ rẹ̀ láti mọ wàrà lọ́wọ́ wa ó fi pé àná ń fi àdéhùn yìí rinlẹ̀ pé eléyìí náà nìtúmọ̀ gbólóhùn la ilaha illallah tá a fi ń jẹ́ mùsùlùmí kí là ń sọ mẹ́ kí ni túmẹ̀ ó dẹ̀ pé la ilaha à ń jẹ́rìí pé ashhadu an la ilaha illallah ẹ pé mo jẹ́rìí pé kò sí olùjọ́sìn fún mi ìmọ̀ lókè ni àbí nílẹ̀ nínú èèyàn ni àbí inú àlùjẹ̀nu àbí inú màláíkà kò sóòlùjọ́sìn fún mi ìmọ̀ bí hakin lódodo tá a gbọ́dọ̀ máa jọ́sìn fún ilọ̀lá àyàfọ́lọ́ nìkan kò sí olùjọ́sìn fún mi ìmọ̀ tó olùjọ́sìn ti àápẹ́ méjì rárá o kò pé méjì kò sì ní pé méjì ìsọkúsọ ọ̀rọ̀ tó lè fẹ́ yọ ní pólí islam ó lè lè yọ ní pólí islam tí ẹ bá ló ń mí ni ẹ̀ iṣẹ́ mi máa ń sọ pé olóòtàná ah, òní máa ń pẹ́ mú ni ọlọ́ọ̀tò ní kíákíá ti àmọ́ yá irọ́ ọlọ́ọ̀kẹ́ náà

Fala ń fẹ́lẹ̀ lóhùn máa ọ̀wọ́ àhẹ̀dá máa jọsi fún ẹ gbọ́dọ̀ fún nǹkan míì mọ́ nílẹ̀ yìí ọlọ́ zaalika bi anna pé nìkan lọba fún lódodo ma gbogbo táwọn èèyàn fún tó ni ọlọ́run nìkan lọ́ba tá a máa ń jọ́sìn fún àìjọ́sìn fún bí àìjọ́sìn fókè àìjọ́sìn fódò ẹ̀tọ́ yìí ẹ̀tọ́ rẹ̀ nìkan náà ẹ̀tọ́ ìjọsìn yìí tí ẹ bá ti lọ gbé fún nǹkan míì náà là ń pè lẹ́bọ̀ tó gbẹ́sẹ̀ ọlọ́run fún ẹ̀dá rẹ̀ táwọn padà ń ṣàlàyé síwájú àpàrà sọ bóun làwọn yẹn ti ń gbé ẹ̀tọ́ yìí fáwọn ẹ̀dá ẹ wá nítorí ìjọsìn yìí ta lọ́rùn fi dá wa. torí ẹ̀ náà ló fi ráwọn ànẹ́bí wa sáré yé kán wá ṣàlàyé fún wa àwọn ànẹ́bí òkè náà wá ṣe fẹ́ wá tajà ní fẹ́ wá rajà ní fẹ́ rà nítorí ṣe náà nígbẹ́ kán wá ṣàlàyé ìjọsìn yìí fún wa wá ṣàlàyé ẹ̀tọ́ ọlọ́run yìí fún wa ọlọ́run ní fún mi ó mọ̀ sí ọ̀rọ̀ gbogbo òòjọ́ tó ti ẹ̀sìn láyé yìí lọ́lọ́run la ti rójì ẹlẹ́rìí pé àwọn òjíṣẹ́ ti lọ síwájú wáyé mi ummatin illa khala fi an-nadhir kò sí umma kan tó lọ síwájú àfi kí nàzír olùkìlọ̀ fún ní tiwa kó máa pèpè sí péjì sórí ọ̀rọ̀ ìjọsìn yìí lẹ́bi ọ̀hún ànẹ́bí ọlọ́run jágẹ́rẹ́ ọlọ́run dákọ̀ mí fún ọ kò dákọ̀ mí fún wa ọlọ́run mí ni mo máa ń kọ̀ sọ̀tún náà àléèkì mi nǹkan mi wà mí ni ń dàbí nẹ́pùtù sọ̀ àwọn kan wà mẹ́ńṣẹ̀ wọn ní kùrán àìmọye tá a mẹ́ńṣẹ̀ kí náwó á ọlọ́run la rán jíṣẹ́ sí àwọn ìjọsọ kọ̀ọ̀kan ká máa bá wọn kí àní ẹ̀gbọ́dọ̀ wà iṣẹ́ tá a fi lọ́wọ́ lẹ́nu kí àní ẹ̀gbọ́dọ̀ wà ká máa sọ fáwọn èèyàn lórílẹ̀ ayíkẹ́ mọ́ sí lọ́run wàjúṣẹ́ ní fún tọ̀hún ẹ̀jìnà tó ń sà ẹ̀jìnà sẹ́lẹ̀ bíbọ ẹ̀jìnà sódò bíbọ ẹ̀jìnà sígi bíbọ ẹ̀ máa sí lọ́run tó ń sórí ẹ̀rẹ́ gbogbo àwọn adébìnrin ọlọ́sọ láyé pé ní òjíṣẹ́ kẹ̀kẹ́ ààrẹ wọn ju pé kí ni òjíṣẹ́ kẹ̀jú pé ká náà tẹ̀lé lánú ilé anáwó láìlá àìlà ànàfà àbòdò ọlọ́ni kò sí tí ó jẹ tààrẹ táà sọ fún pé ìjọ ọmọ sọ báyìí rẹ̀ pé ní èmi ọlọ́ọ̀nì kan ni ẹ máa jọ́sìn fún un. táwọn olùsọ́ọ̀tù àárọ̀ ọlọ́ọ̀mẹ́sàn àwọn ànẹ́bì ó pọ̀ díẹ̀ fún wa

máa là kún mi ní ìlà ìlúfẹ́ o kò sẹ́lù jọ́sìn fún mi ìmọ̀ tẹ́ẹ̀mà jọ́sìn fún dídẹ́yìn ẹ o òun náà lọ tán ọlọ́run ní sọ́ọ̀lì òun náà dé mi ó ha máa là mi ní ìlà ẹ máa lọ kò sẹ́lù mi tẹ́ Muhammad tó wá jẹ́ parí wọn gbàtọ́ tó gbólóhùn tó kọ́ síwájú rẹ̀ kẹyà kọ́m ẹ̀yin ìjọ mi ògùnlá kúlù lá ilaha illallah ẹ fi sẹ́nu pé kò sí olùjọ́sìn fún mi ìsáàmù àjọsìn fún mọ́ nílẹ̀ yẹn ọlọ́run àfọlọ́ nìkan kẹ́sì máa ṣe alẹ́bìnrin tó fún léṣo tẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ẹ̀ náà wájú ọlọ́run kílélẹ́ fi yíra pé gbogbo olùpèpè pátápátá àwọn tó wá táyé ṣe lórí anábìwá adam alayhi salam ó fi parí lórí rasuluna muhammad sallallahu alayhi wa sallam ó fi lórí anábìwá muhammad sallam kò sí sí gbogbo ń pèpè sí pékélé ẹ̀yìn ẹ̀ máa sí lọ́wọ́ ẹ̀ máa sí lọ́wọ́ ẹ̀ tó fẹ́ rẹ̀yàn jù tó fẹ́ tún ayé àtọ̀run yẹn ṣe inú nìkẹ́ yẹn máa ṣe kò máa sí lọ́wọ́ àwọn anábì ọlọ́run sí mọ́ àwọn olókùnlẹ́yìn wọn náà làwọn àfẹ́ ẹ̀sìn bá máa wá. lọ́gbọ̀dọ̀ ma kó wá sókòrò jẹ́ nǹkan ìpìlẹ̀ ká máa ká máa pé yóò máa túmọ̀ nípa aráyé wá náà ká tó túmọ̀ pé èèyàn mọ̀ wé sí ìgbésí ayé rẹ náà ní pé kò sí lọ́hùn. torí pé eléyìí ní nǹkan pàtàkì tọ́lọ̀ torí ẹ̀dá wà níbi ọlọ́ bóò láti wá sí lọ́hùn báyìí ọlọ́run bò fún wálẹ̀ sínú wọn làwọn ànẹ́bí yìí kí wọ́n á ṣàlàyé ẹ̀ fún wa tá a padà máa ṣe síwájú. ẹ wá rí ẹ̀tọ́ ọ̀sìn náà gẹ́gẹ́ bá a ṣe sọ ẹ̀tọ́ ọlọ́run nìkan ni gbogbo ìjọsìn tá a bá ṣe ọlọ́run nìkan ló ìjọsìn sì yẹ kó yẹ nìkan kan lẹ̀ yẹn là bá wọn sọ pé alimukallaf àti ìbàdàn àmukallaf tó bá ti di ẹni tá a lẹ̀ ṣèbọ̀ lọ́rùn mọ́wọ́ alimukallaf tá a lẹ́ ẹ̀ṣẹ̀bọ̀ lọ́rùn òun ni ní àlàákìlò lè bá alẹ̀ ni tó bá ti ní làákàyè tó ti bàlágà ẹ tó ní làákàyè tó ti bàlágà á la ẹ̀sìn bọ́ lọ́rùn tó bá kú ní séèjì yẹn yóò jẹjọ́ wájú lọ. àwọn ọmọ kéékèèké náà ti bàlágà ńkọ́ agbọ́dọ̀ mọ kọ́ wọn lẹ́nu láàmú ọkọ́ wọn nínú àmọ́ ọkọ́ láwẹ̀ ṣùgbọ́n wọ́n láwọn pé ìwọ yìí ti dúró lórí yẹn òjò tí yẹn bá ti bàlágà ni bọ́lá sọ pé yẹn bàlágà ẹ̀rìkọ́rọ́ ẹ̀sìn wa àgbọ̀rọ̀ fi jáfara ẹlòmíì ọmọ níjẹ́ bàlágà bàbá mi ọmọ rẹ ti wà lábẹ́rẹ́ tó ti bàlágà tí ò tí mọ̀ tó yẹ pé ìwà lábẹ́rẹ́ yẹn tó wáyé wá sí ọgbọ́n tí mo gbà sí lórí kọ́ńbà sòfò ayé àtàlìkìyàmù ní àbámọ́ ní àlàmọ́ tó lè èsì ti di dandan lórí ẹ̀ kí náà bí wọ́n fi mọ̀ pé yẹn bàlágà àwọn afáàmì ọdún àti ọdún yẹn ó ṣòro láti fi wọn ìgbà mi alẹ́ mú tábàwọn tó wọ́pọ̀ láwùjọ yẹn ṣùgbọ́n láyé ìlú kálukú yàtọ̀ síra wọn bọ́n wọn ti yàrá dàgbà yàtọ̀ síra wọn ṣùgbọ́n àwọn àmì kan wà fẹ́ pé ẹ̀sìn filẹ̀ káyọ̀pọ̀bìnrin tó bá fi mú ṣe háìdọ̀ tó ti rí nǹkan oṣù ẹ̀ òdìbàlágà. ẹni bá ti ń dínrún abẹ́ ó ti bàlágà kọkùnrin tí bá ti ń sọ ti ń dá ti àtàwọn àmì mi sọsọ ìgbà pé pé èjì báyìí sábà ń ọmọ èjì wọlé táwọn tó ní àwùjọ pé nílùú báyìí tó bá ti tó báyìí náà máa ń ẹ tó bá ti ó ti di lórí ṣùgbọ́n gbogbo ó talẹ́tọ̀ ọlọ́run wa ni ìgbéfẹ́ dami là ń pè lẹ́bọ pé kí là ń pè lẹ́bọ òun náà ni tasmiyatu ghayri Allahi billahi fima huwa min khasa'isi Allahi ta'ala nǹkan mi tó jẹ́ dà ọlọ́run ká gbé ìwọ̀ ọlọ́run fún kí là pè níwọ̀ ọlọ́run náà níjọsìn àbí kan nínú àwọn ìròyìn ọlọ́run ká gbé fẹ́ dà ìní là ń pè lẹ́bọ èyí lè má lọ gbé nǹkan sóríta ó lè má tẹ̀lé léegun ìfọwọ́kọ́ máa ṣẹ́kọ̀ọ́ ẹjọ́ fún ẹ láwọn àpèjúwe lẹ́yìn ìjọsìn tá a sọ fúnra wa lẹ́ẹ̀kan àwọn ìjọsìn kẹwàá ọkàn la fi ń ṣe wọn àlámọ̀ ní àmọ́ ìlùkòló àwọn aṣẹ́ ẹ̀tọ́kàn ìjọsìn ní tọ́ba jẹ́ pé níta fẹ́ fi ọkàn wa ṣe tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí ni lápèjúwe àtàkọ̀wá ìpayà tọ́ba ń payà ọlọ́ ìjọsìn ní àìmọye ọ̀nà náà alukùránì lọ́lọ́run ti pa wá láti ká payà wọn ọlọ́run wà áhìlú taqwa wà lè mọ̀ fẹ́rọ̀ òun ti sáàpù ká máa payà wọn ó sọmọ pé wà ìyá ayà pàṣẹ kúrò lèmi ni ẹ máa báyà o ìjọsìn ibi tó bá ti yẹ ká páyà ọ̀nà á fún lẹ́tọ̀ páyà rẹ̀ wọ́sàkú lọ́ọ̀hà táwọn anẹ́bí ọlọ́run pa àwọn èèyàn wọn pé ẹ páyà ọlọ́run wà á fi ìrùn ẹsẹ̀ líle nígbà tí ẹ bá gbé páyà ọlọ́run jù sẹ́gbẹ̀ẹ́ tó bá ń páyà nǹkan míì kí alẹ́lẹ́ jẹ́ ńlá alẹ́lẹ́ jẹ́ ríṣe tí n bá ṣẹ̀wọ́n ìgbésí ayé mi lẹ́gí ni ó dàrú ẹlẹ́mọ̀kẹ́ ọlọ́ni abẹ́rù lẹ́ẹ̀kan kábẹ́rù ayé lẹ́ẹ̀mẹ́ló lẹ́ẹ̀mẹ́jọ ibi tó yẹ kó ti bẹ̀rù ọlọ́run bá wọn bẹ̀rù ẹ̀dá jẹ́mọ̀ kí ni ń ṣe bákọ̀ yẹ sí tí mo sọ síwájú jẹ́mọ̀ kí ni ń ṣe yẹ òun ṣẹ̀wọ́n nítorí kí ni torí pé ẹ̀tọ́ ọlọ́run rẹ ọ̀tọ̀ níbi tó ń ṣe kí ni tó lọ gbé bọ́pọ̀lọpọ̀ ṣe ń kó sí nǹkan tí mọ níyẹn o tó bá páyà ọlọ́run yóò gbẹ̀sẹ̀ àbí òní gbẹ̀sẹ̀ torí pé jọ̀sìn ló ń ká ọlọ́run ọ̀fẹ́lẹ́ ó sì páyà. bákan náà ni àtàwákùl ìgbára lọ́lọ́run ìjọsìn ni àmì ọ̀nà náà ti pa á láti inú àlùkùránì ọ̀nà wàhálà lọ́ ìfàtàwà kálú ìkúntù mùmìnì ẹgbẹ́ lọ́tọ́ lẹ́ ń pè ra yín mùmìnì tẹ́ ẹ sì mọ̀ lọ́kàn pé mùmìnì ni èmi ọlọ́run ní kẹ́ páyà èmi ọlọ́run ní kẹ́ gbára lé ọ̀nà yẹn tàwa fọwọ́ hasibu ẹni tó bá gbára lọ́nà náà bó tó ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yẹn lẹ́ni ìgbára lọ́nà ọba rẹ̀ kéré ó gbára lé tó sokọ́ ó gbára lé tó bò mọ́lẹ̀ àbí ó gbára lé tó jẹ sára àgbọ̀dọ̀ dúró lásán bí ọmọkùnrin ò tó a máa ti yá lọ a máa ti kí ni yáyà ṣe ni bẹ́ẹ̀ ni a ṣe yáyà ṣe bóyá yáyà ṣe tó da lọ́rọ́ ni a ṣe àgbẹ̀ náà tọ́lọ́ jẹ lówó lọ́ba gbàgede lọ lọ́ba lọ́ ń tajà ọjà tó jẹ́ halal ṣé yáyà ṣe yẹn dàbí òyìnbá ṣùgbọ́n pọ̀lọpọ̀ yáyà ṣe táwọn èèyàn ń ṣe tán gbára lé ẹbọ ló bá dé o ọlọ́run tó ẹgbẹ́ lóòótọ́ mú mi ní èmi ọlọ́run ẹ̀kẹ́ gbára lé ẹlòmíì gbára lé tó jẹ sára ẹlòmíì gbára lé làákàyè torí pé àwọn owó tá a ní ìmọ̀ tá a kọ́ jẹ̀mọ́ sábàbí ni a fi ṣe ń tó tọ́ ṣùgbọ́n kí ìkẹyẹ dòun ta lágbára lé kó lè jẹ́ kó dò tọ́ ọlọ́mọba àmì tó ní làákàyè àmì tó kàwé ẹlòmí gbára pé àfàì lówó ṣe bísíǹsì láìla ọlẹ́ lówó kọ́lọ́ náà nílà kó já sí bòmí ọlọ́run là ń gbára lé ìwà gbára lé nǹkan bí ibi tó yẹ ká ti gbára lọ́lọ́ jẹ̀mọ́ kí nìyẹn ẹ̀bọ ni. ìbẹ̀rù wàlúkàṣì àìpáyà ọlọ́ni wàlá tàkàfù hó fàkàfù ni nǹkan tó mú ni ní tẹ́ẹ̀pẹ́ lóòótọ́ mú ni ní ní yíò èmi ọlọ́ni ẹ̀kẹ́ máa páyà nígbàlùkù mọ̀ tí ń páyà ìpọ̀yọ̀ ọlọ́run kiri láàrin wa tí páyà ọlọ́run bá ti kéré láàrin ẹ̀kọ́ nídìí ká la ọkàn kálukú mọ́ ìtàwọn ẹ̀kọ́ páyà ọlọ́run kéré làwọn ti ń ṣẹlẹ̀ láwùjọ àríyé lè pààyà lẹ́kún ṣeré ẹlòmíì lè wá fọ́lé ẹnì kejì yẹ́mọ́ sí ẹ̀ka tó máa sọ pé ẹ̀ka ó sì nípa ẹran káàdé ti mọ̀ pé ẹni tí ṣe bí òde gidi kò nípa ẹ̀ ọlọ́run àárín ìrùkúrìn wọ́n lè máa pẹ̀lú ìkárí ìyẹn díẹ̀ mọ́sálásí káyẹ̀ máa fọ́ọ̀rọ̀ pé tí ayé wọn lọ á lè ìpáyẹ̀ ọlọ́run ṣe kíni ó kéré ìgbẹ́ tó bá fi nǹkan bí ó ń sàdẹ́rù bà wá ń sìn tẹ́ bá fẹ́ mọ ibi tó mùsùlùmí kù sí ẹwà mi tán ìyá alákan fún yẹn mọ́ wà pé ogún òní fẹ́ jẹ rẹwẹ̀ ẹni tó ní ìjáàbù gómọ ṣe kíni yóò sì máa fowó síbẹ̀ kí ìwògún ó bẹ̀rù yíyìn jọ lọ́wọ́ bá ayé àjẹ́ subhanallah gbogbo àwọn èèyàn wa bó ṣe lè dá nǹkan ṣe ń dẹ̀yìn ọlọ́run ìpáyọ̀ ọlọ́run tó bá ti kiri ìtú ẹ̀ka gbé fọ́lọ́run tí ò sí èméjì ẹ̀dá lánàá gbé fún ìsìgbè fẹ́dà ẹ̀bọ̀ rẹ̀. àti bí ẹbẹ́ lọ náà àwọn ẹ̀tẹ́ bá ń fọkàn ṣe tẹ́kọ́lọ́ là máa ń fún àìfọ́lọ́ ní òmò ẹ̀jẹ̀ bọ̀ torí pé ìjọsìn ni ká lọ bí iṣẹ́ ẹnu nínú iṣẹ́ ẹnu tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí ní àdúà anábìá Muhammad sallallahu alaihi wasallam nínú hadith wa ló tì níbi anábì ní àdúàhù àdúàhù afọ àdúàhù huwa al-ibada ẹ bá wọn ojúlówó òjọ sí tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí ju kéèyàn máa bẹ lọ. ló fi jẹ́ ẹ̀sẹ̀ ńlá kéèyàn pé nǹkan mi ní ẹ̀yìn ọlọ́run àtúntò mi dùnú àwọn ìdáná mọ̀lẹ́kà wà gbọ́dọ̀ pé pé mọ̀lẹ́kà ìbílẹ̀ wà fún mi lówó ẹtún tó bìtì náà rẹ̀ dára nígbà fún ọ̀sán sọ́lá ọ̀gbọ̀dọ̀ pé kí ló bá tá à ń sọ̀kọ́ ni yóò ní kébè yìí èmi jésù náà ń pè sọ́lá ni àbẹ́yẹn fúnà kí wọ́n bí ẹyọ kẹyẹ lásán lu lórí láyà kò ní ilé àná pé mò ń mi àìwá lẹ́yìn náà o àmì ẹ̀sọ́ àwálù náà láwọn ọlọ́ni wà ìyẹn ni ọmọ àlọ́ ìlà àdìhàkà ẹnikẹ́ni tó bá lọ́ọ́ láàbùrẹ̀ hàn lọ́la òbí tí ò sẹ́ẹ̀rí fún bí kò ṣe bẹ́ẹ̀ fa iná máa ìsáàbò ìdá rọ́bì ha yóò mọ̀ sí yóò mọ̀ sí sí ronú àjọ ọlọ́run tí ó sì sí ronú àjọ ọlọ́run ọlọ́run ní apẹ̀dá kẹ̀kẹ́ ìyẹn lọ́lọ́run sọ lọ́jọ́ pé ní àdìkẹ́ àròkè ya isa bin Mariam ìrẹ̀ isa family Jesus à ń takú ìtàlẹ̀ náà tí ìrẹ̀ lọ́ sọ báyìí ń gbàtọ̀ wà láyé pé ìtẹ̀kìsú ní wà ń míyà ìlà ayé nìmìdónìlá tí ọ̀rọ̀ ẹ máa tèmi àti ìyá mi náà kí n máa jẹ́ títọ̀ kí ẹ máa pè ìyá mi lólí mẹ́rin nígbà tó wà láyé àdúgbò yìí tọ́jú ìbọ̀ra rẹ̀ tó hánàk <laughs> títóbi rẹ̀ ọlọ́run tó bẹ́ o máa yà kúnnù lé àkúlà máa lé sàlẹ̀ ìbè àkè ò lẹ́tọ̀ kí n sọ tí tí lẹ́tọ̀ sí. ẹ̀rí àdúgbò sáṣẹ̀ máa sọ fún pé kò sí ń tọ́jú tí ìsọ sọ síwájú lèmi sọ pé a ìdí mo sọ fún aláìní ẹ̀kọ́ ọlọ́run nìkan là á máa ń jọ́ sí fún o rọ́bì wọ́rọ́ bàkùn ọlọ́run tó dábí tó dáyé àdébí ìlú nìkan máa pọn káàkiri pé yéṣu ọgbẹ́ ẹlẹ́ o ẹ máa bọ̀ ó ti wà lórí ta o ó ti wà ń gẹ̀dọ̀ ó ti wà ní ó ti wà lẹ́gbẹ́dá o àdébí ìsá ò sọ bẹ́ẹ̀ o torí kú bó ti jáde bí ọlọ́run kò lẹ́tọ̀ọ́ ẹ̀ kátó wá sọ ṣéwù ṣéwù jangala ṣéwù jongolo kan táyọ̀ máa pè tó bá ti ń kọsẹ̀ àbí tó bá ti ń gbójú sókè kátó wá sọ fún ọ̀run tó ti kú ìbẹ́lú mi bàbá rẹ̀ yìí lọ ń pè àdúrà dẹ̀ ní ọlọ́ọ̀nì kan láńkè bàbá mi mọ́tò lọ́rùn ẹ̀rí ilé yánnífọ̀ yìí nítorí sẹ́lu mi ètò orí lórí lọlé kò sí sórí ọdún ojú ó rí bàbá rẹ̀ pé lọ bẹ́ lọ́mọ ẹ̀kí yóò bẹ̀rẹ̀ jọra wọn mọ́ bàbá mi mọ́tò lọ́rùn subhanallah ọlọ́ọ̀nì àbúwá tún gẹ́rù àyà òkú lẹ́ ń pè wọ́n yé sábàáyé wà má yẹ ṣòro ní tí kò sí gbogbo eléyìí tí ó mọ̀ sí ìjọsìn ní kásàdúà tọ́ba ti lọ pè nǹkan mi tó yàtọ̀ sọ́nà èyàn gbé kátó àtọ̀ yẹn tó ń pè ṣègbó tó ń pọya tó ń sọ bàtálá ẹ pé ilẹ̀ Yorùbá ni téèyàn bá jẹ́ mùsùlùmí tó ń pè yẹn pè ṣègbó ọya bàtálá ó ní kí ni ó pọ̀ yìí o ẹlẹ́bọ̀ àbí oníṣègbè kọ́lá ẹ̀mí tọ́lọ́ bá tó kọ́ ọmọ ẹ̀sìn náà mùsùlùmí tó wáyé pẹ́ ń gbé Jesus ah, ẹlẹ́bọ̀ là ń pè ta ni ń pè Jesus àlejò náà sì o bọ̀tọ́ àwájú àti Jesus bá lójúra wọn lọ. ó ń kàn dé màá kan olóòtú mọ̀ kó lè ṣe kíni nǹkan sínú ẹ̀. àdúrà ṣíṣe olóòní kala máa ń ṣàdúrà o àìpé nǹkan míì ń dẹ̀yìn ọlọ́dún kò sí tó lágbára mọ́. ọlọ́ni yáyọ anas ẹ̀yin ọmọ ẹ̀lẹ́ dórí bàmọ́ sàlù ẹ̀jẹ̀ ń fún yín lápòjú fásitẹ́mi ọ̀la ẹ̀ẹ́tẹ́ ṣíṣe kẹ́ gbọ́ ìnà lẹ́sìn ẹ̀tọ́ gbogbo nǹkan tẹ́ ń pè ní dẹ́yìn ọlọ́run gbogbo bó bá ṣe wù kó rí láyàkùlùkù oṣù bàbà èsìsì ló kéré ju wọn lè dá èsìsì wọn lè dá ṣògo ò lè dé sisi ọyọ ò lè dé sisi Ọbàtálá ò lè dé kò lè dé sisi ká tó wá sọ pé odò Ọ̀ṣun ká tó wá sọ pé èèyàn kan tẹ́ ń pè wàá yíyẹ sílùkù oṣù bàbà ṣe é án tí sisi bá já nǹkan gbà lọ́wọ́ tí sisi bá mú nǹkan lára odò Ọ̀ṣun lẹ́nìí tó mú kan bí sàárè ẹnìkan tó ti kú àti ṣé òtẹ́ ń lọ bí sàárè ẹ̀ láyé sẹ́ǹkì ní omi ni wọ́n ẹlẹ́dẹ́gẹ́ ni wọ́n ẹlẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ẹ̀wọ̀n lẹ́lẹ́ ń pè ọlẹ́ ọlọ́ni dọ́ọ̀fà ọlọ́ni dọ́ọ̀fà kọ́ọ́lìmù àlùmọ̀tìlú ọlẹ́lẹ́ni tó lọ pè yẹn tó wà nǹkan lọ́dọ̀ wọn ẹ̀ tẹ́ wà nǹkan lọ́dọ̀ ẹ̀ náà ńkọ́ ọlẹ́ ni wọn àti ká padà sọ́dọ̀ lọ wọ́n máa kọ́ àǹtílọ̀ àǹtílọ̀ lẹ́lẹ́ sọ ọlọ́run tó ń sìn gẹ́wọ̀n ẹ̀dá lọ. ìyẹn lè bẹ̀rẹ̀ ibi dé pàtàkì kí ló pé ń jọsẹ̀ ló kà ṣe sọ́tì ẹ̀fẹ́ sọ lẹ́nu báwa mọ̀ ìjọsìn ni. ó mọ́ o àti kéèyàn farabalẹ̀ lọ kọ́ wọn èyí fi yẹn mọ́ o èyàn máa ń kọ́ ẹ̀sìn. ẹni mùsùlùmí tó kírun tí ó kírun ẹ̀rọ kọ́mọ́ṣáláṣí yóò ti máa ṣàdúrà náà lẹ́nu mọ̀ gbọ́ pé ìdí bàbá yìí ń fà láti bí wákàtí mẹ́ta yìí bóyá olúwo ní sẹ́ńdẹ̀ tí ò lọ sí ilé ó farabalẹ̀ fà dáadáa ẹ bá súnmọ́ pé àwọn ah, pàlùjẹ́nu bàbá ń pè é àmì tó pé ẹlòmíì lẹ́ni pé tàbí ọkọ̀ àlùjẹ̀ ló ní pè tí ó mọ̀ ọ́n gẹ̀ àbá kẹ́lẹ́ ẹ̀lẹ́ fún mi ẹ mọ̀ kó sàdádà bílà sàdádà bá bílà yọrọ kà yá ìlú kí ni yíyún jẹmọ́ á ní rọ̀ wá níyà ní gbogbo tó bá ti pè tó yàtọ̀ tó kọ́ lọ́n ẹ̀bọ̀ ni kódà kẹ́lẹ́ ọmọ fa mọ̀ ọmọ mọ̀ kó wá sànù ẹ̀bọ̀ ni àlejò òsèlè ìfàwọn èèyàn kò lẹ́tọ̀ ẹ̀ àlejò yìí ìmọ̀ ìbúra ìmọ̀ ìbúra ẹ̀mẹ́yẹ mùsùlùmí tí ó mọ̀ pé ọlọ́run nìkan là fún níbúra tó pé ìjọsìn níbúra náà ọlọ́run na fún ayé fún nǹkan míì rí anábàbà sọ́lá ó ní mọ̀ nǹkan náà mi iná láàyè ha hákú àtàlìfò bí àbá ìtàn lánàá bí lọ́jọ́ kẹfẹ́ náà na ọ̀rọ̀ wa tẹ̀ lánàá ó wá kẹ́nìkan lá ọ̀rọ̀ ó wá ń búra. ó fi gbogbo àbáwọn tẹ́sí lọ́ọ́ ṣe kí ni ifi ń bora àlejò wa gbọ́rọ̀ ẹ̀ ah kí ló ń sọ yìí inna Allaha yanhaakum an tahlifu bi abaikum ọlọ́run kọ̀ fún yín kẹ́ ẹ máa fọn bàbá yín búra àwọn alálẹ̀lẹ̀ yìí mùsùlùmí òbí búra ọlọ́run kọ̀ fún yín alóbi ni man kana halifan gbogbo búra búra tí wàá búra falyahlif billah fọyà fọlọ́ búra. wallahi tọ́lá súnmọ́bìlá ọ̀rọ̀ bọ̀lì káàbà àbí yorùbá náà lọ sọ ọlọ́run ọba ọlọ́run bá ń gbọ́ ọlọ́run jẹ́rìí sí. tó o bá tilẹ̀ fọ́ ọlọ́run múra àwọn lè yẹ smooth yà gbẹnu dákẹ́ kí lè bàtà mi kéèyàn gbẹnu dákẹ́ sọ́yìn kò sọ ọ́fíṣẹ́ mi kí ló kún yẹn jẹ́wọ́n kéèyàn fẹ̀ dábúra tó bá tilẹ̀ fẹ̀ dábúra ńkọ́ ìfikọ́tò ẹ̀bọ àìwá mi yẹ lómi kọ́lá àwọn ẹlẹ́dí yóò tún ẹsẹ̀ ilẹ̀ tí wọ́n sòrè ẹ̀sùn yóò tún bọ́ bàtà. ẹni náà sọ ìkẹ́lẹ́ ní máa ṣùgbọ́n kó mọ̀ pé ìjọsìn ẹ̀sẹ̀ ní débi kí ni ìbúra náà ẹ̀tọ́ náà nìkan ni túláàsì kọ́ tó o bá lè búra gbẹ́nu ẹ̀ dákẹ́ yóò sì yájú kọ́ kó sínú ẹbọ lọ. bákan náà nínú iṣẹ́ ìjọsìn tí àtúmọ̀ ń ṣe ẹ̀rí ẹlẹ́nu ẹ̀rí ká wá sí káka alukoran ẹ̀rí ká ṣe ṣẹlẹ̀ ìyá ká bẹ̀ síwájú ọlọ́run ká pe ọlọ́run lórí nǹkan tó bá ṣẹlẹ̀ ayé fọ̀fọ̀ mùsùlùmí è fọ̀fọ̀ kínní kan ẹ̀yìn tó láyé ẹ̀yìn tó lè kínní ta ló láyé ọlọ́run ni mọ́sùlùmí ikú yìí bẹ́ẹ̀ ni àwọn iṣẹ́ ìtara wa pọ̀ jántìrẹrẹ nínú iṣẹ́ tá à ń ṣe tá à ń fowó ṣe náà ẹ̀rí náà ni ara rẹ̀ ni àzábọ̀ kápá nǹkan ọ̀nà àkágúnran ìjọsìn ni tó bá ti mọ̀ pé wọ́n fẹ́ pa nǹkan nítorí kí wọ́n fẹ́ fi pa á béèrè lọ́wọ́ rẹ o kéde kan pa lásán o èyí tó fẹ́ pa tó fẹ́ fi ṣe ìjọsìn bí ilé atúnbọ̀ yìí wọ́n fẹ́ pa wọ́n fẹ́ fi ṣe àkíkọ̀ ni ìkómọ ni wọ́n fẹ́ pa jẹ́nẹ́ ni ìwọ́n tó ń pa náà gbogbo sáàgbọ̀dọ̀ fi pa gbogbo ìyàtọ̀ sí tọ́nà ọ̀fẹ́ bọ́ọ̀sì mọ̀kọ́lọ̀ lọ́jọ́ sì fún tó bá kàn tó ti bá wọn tẹ pé tiẹ̀ o kọ́lọ́ ní fasọ́ọ̀lì lè rọ́ọ̀bì ká

jẹ́mọ́ ṣé torí tọ́lọ́run tẹ́lẹ̀ yẹn bá pe bísímì láì sí kò sọ nǹkan di aláàdé o nítorí kí ló fipá ẹni àfi ti tuntun ni báyìí náà ti ní ajẹ́ ìtọ́ni àfi ṣeré ẹ̀rí ẹlẹ́mìíràn lè lè apalẹ̀ nìkan fi ṣe ṣé torí tọ́lọ́run epo lògbòdò kánlẹ̀ iye àgbo báyìí náà fi jẹ́ òun ní adékíní ẹni ajẹ́ àbí ìwé rẹ̀ nìkan ní lò ẹ̀dọ́ rẹ̀ nìkan ní lò fẹ́ẹ́ tọ́jọ́ nìkan lọ́rọ̀ tó torí ẹ̀pa nǹkan kò ní torí tọ́lọ́run bá náà ẹ̀wọ́n ẹ̀mọ yẹn yẹn léde tẹ́fẹ́ irú ilé yìí wọ́n ń ṣe ẹ̀lẹ́mí ẹ̀rí inú rẹ̀ nìkan ẹnìkan fi ra lára kásẹ̀ wàá pa yíyé ti torí tọ́lọ̀ torí pé tábà fi gbọ́ bẹ̀ lọ́rùn nǹkan pàápàá báyìí ìjọsìn ní nǹkan afẹ́ pàjẹ́ fúnra wa ní afẹ́ fífa àlejò ní afẹ́ ta ni kò gbọ́dọ̀ yàtọ̀ sí ọ́pọ̀sì tọ́lọ̀ ń fẹ́ torí pé ìjọsìn ni lọ́lọ́run fi fún wọn àti irun kọ̀ọ̀kẹ́ lè bá lọ pé pípa nǹkan bó ṣe tóbi tó wájú ọlọ́run fàṣọ́ lè lè rọ́bìkì wani har kò sẹ́ni tí ó jìyà nu akọ́lọ̀ là ń kírun fún ọlọ́run tó bá gbà pé èmi lọ́ọ́ kírun fún wani har tó bá pa nǹkan náà ńkọ́ èmi lọ gbọ́dọ̀ pa fún un. ilé yìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹkú rẹ̀ mẹ́lẹ̀ nínú ìjọsìn lọ́wọ́ tún nífẹ̀ẹ́ sí onílẹ̀ àìsí àhàbà tẹ́lẹ̀ pé mo gbé láti irun àtàwẹ̀ torí pé ìwọ̀n ẹ̀sìn gbogbo wa bọ̀tá tí ìsọ ẹ̀ lómi lè mú pé ah, ṣé ilé tó wà wà nínú ìjọsìn àìsí àhàbà káwá sọ ìjọsìn ni o ẹlọpọlọpọ mùsùlùmí lẹni bíi wàá sọ yìí subhanallah wọn ti di dàkúdà ẹlòmíì ti dẹbọra kábùrú sáwọn ẹsẹlẹ sí wọn tó bá fẹ́ sọ bó ti yẹ kó jẹ múra ẹ̀yin ò dáyé mọ ni alíbi àwọn mùsùlùmí sọ sọlá tá lọ́nà kó náà wá sọ wọn sábúrú sí kó náà ṣe dẹ́sà nẹ́bí mo látara kádàrọ lọ́nà ni kó ṣẹ sára nẹ́bí ṣùgbọ́n tó tẹ́lẹ̀ kẹ́hà ẹsẹ̀ ayé ẹsẹ̀ líláwa fi tẹ́lẹ̀ yó tọ́bọ̀lì ń sọ fún aláwùjọ pé lásán kọ́ nílé ìtumọ̀ rẹ̀ pé ọ̀nà tó gbà kò ní jọ́nà tó lékiri tó tọ́ ni wọ́n ló fi yẹ̀jú ẹ̀. ẹ sàrẹ́ sàrẹ́ ni àwọn kẹ̀kẹ́ ti ṣẹlẹ̀ sí gbọ́n kọ́lọ́ lọ́nà tó ń ṣe kul a'udhu bi rabbil wá sọ lọ́dọ̀ ọlọ́run ọba tó ní iye ọjọ́ fi sharri ma ní gbogbo àbúrò tó dá. wákàlẹ̀ kul a'udhu bi wá sọ ọlọ́run ọba ọba tó dáwọ̀ gbogbo sọ́dá bá wà kókó lọ́ta kó tọ́lọ́run ọba àwọn asọ̀rọ̀ ọ̀dọ̀ ọba ọba máa ń kọ́kọ́ ní ìsọ́nà lọ gbogbo bàá di rẹ̀ òṣèré rí ti gbẹ́rẹ́ lọ ti sí nǹkan tèmi lómi nǹkan ẹlòmíì gbọ́dọ̀ bá ara lẹ̀ bá oníṣìírí lẹ́ẹ̀ mọ̀ rí lára rẹ̀ ó kù lára nìkan ó débi ilé onímọ̀ kí ọkà bọ̀ ní ẹlòmíì bí ó ti súnkọ́ rè bí ilé lẹ́bọ ẹlòmíì mo tiẹ̀ mọ́lẹ̀ ní ẹlòmíì gbé tiẹ̀ mi ní. bẹ́ẹ̀ ni ìwà sọ táwọn wà sọ̀dọ̀ ọ̀rọ̀ làwọn wà sọ̀dọ̀ àwọn sábà bíi tilé ayé tó wá tọ́nà àtẹ̀kìnì àáṣe ẹ̀rí à àbẹ̀lọ́ kó sọ wa àti àbítáyé kéèyàn ò lè kán mọ́ wọlé ẹni ìwọ náà wẹ́dà tó dáa tó ṣe ni tó mọ géètì ṣe tó kó wá sọyìn òtakùtọ lọ ìwọ ni àgbẹwò ní géètì àmì yìí géètì náà mọ kò nídìí gbogbo yìí kí ni kẹrẹ ní kẹfọn yìí kò ká kẹrẹ bá ti sọwọ ọjẹ bi dẹni wọn náà bá ń gbára lóòka jẹmọ ẹ bọ ní o àdébìnrin náà rúkọ pàtàmọ ìmọ ara gbogbo eléyìí ní mùsùlùmí gbọ́dọ̀ gbọ́yé ẹ̀rí wàlí ìsìáànà tábà wà rẹ̀ lọ́wọ́ àwọn àlọ́dọ̀ ọlọ́run tó dá wa ìyẹn là ń sọ nínú suratul Fatiha pé iyyaka na'budu wa iyyaka nasta'in àwọn owó ni àwọn ọmọ ní ìta sàwọn nǹkan tó tọ́ tẹ́sí fi á ṣe ẹ̀rí tó fẹ́ nímọ̀ ọlọ́lé ẹ̀kọ́ ìwọ́n tó fẹ́ ó ti ṣe halal ìwọ́n tí ọwọ́ àlàáfíà ọgbọ́dọ̀ tánilọ́ àwọn dókítà lọ ṣùgbọ́n ìwà náà lọ́wọ́ gẹ́gẹ́ tí wàá fi jó tọ́ ọ̀dọ́ lọ nìyẹn wa kọ́ni àbákan wa ń gbẹjọ́ káàkó nídi ká ṣe gbogbo ta kálẹ̀ yìí sáàtì lọ́dún ẹ̀ ọ̀nà bá fọ́ ní kíní kan ó kó pọ̀ ẹ̀ àwọn nǹkan ẹ̀fọ́ tí ó da ó sọ wọ́n ti máa ṣe fọ́ bóyá olùlọ́ ní ọṣẹ́ àmì ẹni tí ń fọ nǹkan sórí sa ẹ̀ mọ̀ ní lọ́ńdà nígbà ẹ̀ mọ̀ gbàgbà ló lórí sa ẹ̀yẹ tó dé gbà tó olórí tó máa yánu padà fáwọn akẹ́ àìgbọ́ fáwọn aláwọ̀ ń ṣe kí ní ká yíyí wọ́n ṣe ń kọ́ agbọ́dọ̀ mọ tí ń léjọ sí fọ́lọ́ agbọ́dọ̀ dápọ̀ ẹ̀tọ́ ọlọ́run agbọ́dọ̀ dáṣe yẹn fọmọ àtàwọn ìjọ sí ní tó wá kú wá kú àwọn bóòlì ìró kíkì ọlọ́run nìkan là ń kírun fún fàṣọ́lì lè rọ́pì ká kírun fọlọ́ ẹ gbogbo yẹn ló wẹ̀yẹ níjọ tàwọn ìrẹsì tó kírun fún kẹmí yóò tètè yẹn sí wa tó gbogbo ìṣímọ̀ kàtíwájọ yẹn lè mọ́ ẹ rí Kama má mọ̀ pé ẹbọ ti wọlé mẹ́ ọlọ́run nìkan la máa ń kírun fún ẹ̀rí ọlọ́run la máa ń forí balẹ̀ fún ẹnì kẹ́kọ̀ọ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ ká forí balẹ̀ fún ẹnì kẹ́kọ̀ọ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ arúgbó fún ní làwọn nǹkan mìíràn tá máa ń ṣe ilé ayé ló fi fọ́ ni àwọn eré ìdárayá mi wà àwọn ètò mi wà pé ẹ̀ẹ́dẹ̀rùkú fún yẹn báyìí ni ó gbà pé ẹ̀hẹ́ ọ̀fun lẹ́tọ̀ọ́ rẹ̀ nù. gbogbo nǹkan yìí ó ta gbogbo nǹkan ìjọsìn wọn olóòdìkan la máa ń ṣe àwọn nǹkan yìí tó àti àwọn nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tábà náà wa tó jẹ́ sọ́dákọ̀ ìjọsìn lọ́lọ́ nífẹ̀ẹ́ sí ni olóòdìkan la máa ń ṣe fún ṣùgbọ́n wá ní sàárà ya sí ọ àgbàrá òjò ni tó ti wá ya sí ọ bí wàá gbé mùsùlùmí òun ti ṣe kò mọ sàárà ní níjọsìn ìlàkùtà aláǹjọsìn tó yẹ kí wọ́n sọ wúlò pé sàrà àyà ti kó tó mọ̀ pé gbogbo àwọn ẹ̀kọ́ mọ̀ sí sàrà tó bá dì nǹkan lọ́wọ́ tí o bá sì ní lọ́wọ́ kò sí kíní kò ní ní ṣùgbọ́n ìtọ́ ní ya sí yẹn ọba àmọ́ ní lọ́wọ́ ọlọ́ ni òkè mọ̀ ní ṣe sàrà yíyé ṣe torí tọ́lọ́wọ́ ẹni ṣe sàrà ẹni abùké ní ọmọ wa káàkiri abùké ò bá lówó kọ́mádé ní tẹ́jọ́ ń gbélé kó mọ́ sàárà ìtọ́nà nífẹ̀ẹ́ ni ká máa ti tọrẹ àánú ká máa fún yẹn lóúnjẹ kódà ọlọ́run fi bú àwọn kèfèrí ọlọ́ni wàláyà ojú alá tọ́hámìlì mìsìkì àwọn èdè fún yẹn lóúnjẹ ọlọ́run bí yẹn mùsùlùmí pé falákùtà àmàlà àkọ́bà ẹ̀jẹ̀ ń pè é títẹ́ kan tó ó ṣe àdìrọ́ kàmàlà àkọ́bà ọkọ̀bà pàápàá jùlọ lásìkò tí yẹn bá mú irúgbà tí ìrìsẹ́sẹ́ wà tí wọ́n náà lówó wọ́n tún wá dé tí wọ́n náà tún ní jùlọ tó fún un. jẹ̀mọ́ sẹ́kẹ́ mọ́ nígbà ayé àbúrò mùsùlùmí ẹni ẹni ẹsìn wá ti kọ́ wa pé gbogbo gba mùsùlùmí yẹn kíni ló lè sàrà tó bá lówó lọ. eléyìí kẹ́ sàrà ya sí àbí bàbá yín pé oṣù méjì gbàtọ́ àpòṣù méjì wo lówó lọ́ka ọlọ́ọ̀ni sí ọlọ́mọ ẹ̀yẹ ọ̀ndẹ̀ kíni ọ̀wọ́ àná ni àyè èsì sàrà tó lọ́wọ́ fẹ́ ẹ máa tún láti yẹn ṣe sàrà òníjọ́kọ̀ lásìkò tó bá lówó lọ́sọ̀ọ́ ó lẹ́tọ̀ọ́ sí sàárà ní tó bá lẹ́tọ̀ọ́ tọ́ sí kíni tọ́ fún alẹ́ tó lẹ́tọ̀ọ́ sí ẹ̀rí aláìní aláìní lè mẹ́gbàá bára o kódà lè níṣẹ́ lọ́wọ́ ṣùgbọ́n tó ń ti ìníṣẹ́ lọ́wọ́ rẹ̀ náà kò sí kíni kò ní náà ni ó lè wà nú ẹbí ó lè wà nú jẹ́rán mọ́ṣáláṣí ó lè wà ládùúgbò ó lè wà nú ọ̀rẹ́ kódà ó lè wà nú ọmọṣẹ́ kẹ́kọ̀ọ́ gàánì ló tún fún lórí fi sàárà fún pẹ́yà wọ́n ti gbowó ìṣúná owó yóò tí sàrà sí ní ìjọsìn ni ṣùgbọ́n ní ẹ̀dẹ́ni ẹgbẹ́ ṣe kéde torí ìjọsìn mọ́ ẹ̀rí wọn ni ó ní sàrà ya lùmíì ọmọ ìlàjì ẹ funfun kí n wà ọba ń dààmú káàkiri ẹ̀rí wọn tún sọ iye owó tó fi ṣe ẹ̀rí one thousand ní o kódà one thousand two two hundred ló gbọdọ̀ ṣe kí ni ló gbọdọ̀ jẹ́ ẹ̀rí afọ́jú tòkò afọ́jú lásán tó tún jẹ́ àárọ̀ ọgbọ́dọ̀ ṣe ni ọgbọ́dọ̀ fún kì í èsè nítorí tọ́lọ̀ àwẹ̀ nínú ìjọsìn ni yóò pamọ́ sí wa ṣùgbọ́n tí mo fẹ́ fi sọ pa àwẹ̀ yìí náà pé àìmọye àwẹ̀ táwọn yẹn lẹ́nìí tó jẹ́ pé àwẹ̀ ẹ̀bí ẹ̀bọ ni kò ní rí ìjọsìn mọ́ lẹ́nu ìrìn àjọké ẹgbàwẹ̀ mẹ́ta mẹ́ta fún nàìjíríà àgbàwẹ̀ fọ́nà ọba mọ́ abẹ́gbàwẹ̀ mẹ́ta fún kínní fún nàìjíríà tábà fẹ́ sínú ẹ gbọ́dọ̀ jẹ nǹkan nǹkan aláta ẹ dákun irú àwẹ̀ wo nu mùsùlùmí ẹ ti ń gbà àwẹ̀ ọ̀rẹ́ yẹn wà fún wa àwẹ̀ ọ̀sẹ̀ẹ̀sẹ̀ wà fún wa àwẹ̀ mẹ́ta lóṣù wà àwẹ̀ tí wọ́n náà ṣe ẹ̀lẹ́ òpé àwẹ̀ wù mí gbà ó wà tẹ́sí fọwọ́ sí ṣùgbọ́n báyìí pé ní ìyí nǹkan làwa fẹ́ gbà ẹnìkan ló wá dé lọ́kàsọ gúngún jẹgẹrẹdé wá ní ẹgbà rẹ mẹ́ta mẹ́ta fórílẹ̀-èdè yìí ìwọ́n náà bá ń gbà ọmọ kú àánú àwẹ̀ tó bá ń torí sọ́lọ́ wọ́n tún jìyà nítorí pé ẹbọ nìkan wọn ti torí sọ́lọ́. nígbà yìí la gbọ́dọ̀ kíyèsí kọ́lọ́mà sùpánà wa tààlà kí ó ṣàánú wa ìjọsìn ẹ̀tọ́ ọlọ́run wa ni ìjọsìn pọ̀ jáde rẹ̀ mo fi àwọn díẹ̀ yìí ṣàpèjúwe ni àlùmọ́ ìmọ̀ pé tí mo fẹ́ fàyọ lórí eléyìí pé ìdí bá ti ń jẹ́jọsìn ọlọ́nìkan là máa ń ṣe fún. náà pọ́ìntì mi tó yẹ ká tó dì mú ni pé ìgbà tí ẹlẹ́yà máa ń rìn táyà nù jọsìn ṣé bàbá ẹkú ẹkú ṣe látijọ́ yìí a gbọ́ pé látàyè àwọn ayé lọ́wọ́ lọ́wọ́ kẹ́tì ìgbà ayé kẹ́tọ́ báwo lọ́wọ́ lẹ́yìn ẹ ti wá rí táyà báyìí ìjọ wa nù jọsìn ẹ èyí rí táyà nù jọsìn o ọlọ́ba sọ́nà wàtàlá ó ń sọ fáwọn bàbá sọ́nà sọ́nà pé wà á gbọdọ̀ máa sin ọlọ́run ọba rẹ àtàyà ti àkàlẹ̀ yẹ̀kín tí yẹ̀kín ni ó fi wá bá ẹ yàrá kí ni yẹ̀kín ni òun náà ni àlùmọ́ọ̀dù ikú àsìnkú ẹ̀rì lèyẹ́ máa ń kí ni èyí máa ń sin lọ́run o àwọn onítọ̀rí kọ̀ọ̀kan dédé ní yẹ̀kínú ń bẹ̀ pé ipò kan ní tó bá ti fa tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ọ́ di bẹ́ẹ̀ nígbà wọn bá ti yẹ̀kínú ti wò sùlù tí wọ́n ní àwọn lè má ṣe kiri wọ́n lè má kírun wọn bàbá yóò jẹ ìyá wájú ọlọ́run bàbá tí ò kírun wọn níbo ló kiri jẹ. àwọn tẹ́kẹ́ wọn ní bá dàgbà tó lè ṣe mọ́ láwẹ̀ ọlọ́run ẹjú wa lè gbà tó ti dé pé àgbàlagbà ló ba níbẹ̀ ó gbọ́dọ̀ tó máa bọ́ yẹn tí ó fi máa rọ́pò ìjọ́kọ̀ọ̀kan tó wọ́n ṣe kíni kí ó gbà wọ́n ní lágbájá ti dàgbà ní wọn kírun mọ́ àwọn tí òun ti ṣe kíni wọn ti kírun mọ́ tiwọn kò sí tó jọ eléyìí o ẹ̀rí ẹ ti wà sọ́là kò sí wà sọ́là báyìí èèyàn máa ń kírun kírun kírun àbáwọn ẹṣẹ́ ìjọsìn yòókù téye fún mi kákíyèsí àárín pẹ̀lú ni wọ́n ló fi múra ṣiṣẹ́ ìjọsìn àlébà Muhammad sọ́lá kò fi jọsìn lẹ̀ bákan náà náà sọ̀hábà rẹ̀ káyipẹ́ èèyàn kí ṣèjọsìn ẹ̀ríkan ní àlẹ́ kánẹ́bí débẹ̀ ìpòtálẹ̀ bí òde tí wọ́n láyàfá yín débẹ̀ tọ́ ní ṣéèkù yín débẹ̀ pé ayé iṣẹ́ oyin mọ́sálásí ẹ̀ kàn àbáyà mọ́kànlá ti ń kìtì wọn tọ́ba tó fẹ́ bo láti rí díẹ̀ ni tọ́jú bá gbẹ̀gẹ̀ ẹ̀hún kàn àbáyà ti dépò kan tọ́ba kírun wọn bá wọn ah subhanallah umaru mun kàtọ́ wọ́n pa umaru ní ndp kan ló pa wọ́n pè ní abululu lè wọ́jú sí olùpa umaru kí ni umaru lọ ṣe tó fi pa umaru ẹ̀ tó bá kàtà ó mọ̀ pé umaru náà ṣe kí ni kírun kú ni mo lè ti wá rí sí wọ́n jẹ́ nìkan tẹ́ o èyí máa ń sin lọ́wọ́ bá ní èyí graduate sí mbẹ́ torí pé àwọn bàbá náà ní ọlọ́run kó jẹ́ kíkú ká iṣẹ́ rẹ̀ mọ́ alọ́ ìwọ́n tó wá ti fi iṣẹ́ rẹ̀ lẹ́ńkọ́ tọ́lọ́ ti rìtáyà ẹ̀rí pẹ́ńsẹ̀ lókùn tó ń ṣe kíni tó ń retí subhanallah oríṣiríṣi là ń gbọ́dá àwùjọ wa ìkọlọ́kọ̀ ni tó yẹ ká tó àwọn kọ̀ǹdíṣẹ̀ wo lọ́rọ̀ wọn fi ń gbaṣẹ́ ìjọsìn lọ́wọ́ yìí ó gbọ́dọ̀ jẹ́ méjì ó gbọ́dọ̀ pé alákọ̀ọ́kọ́ nu kọ̀ǹdíṣẹ̀ oní ẹ̀ni al-ikhlas gbogbo ìjọsìn tábà ṣe ó gbọ́dọ̀ jẹ́ sórí tọ́lọ́run tẹ̀bá lọ́rọ̀ nìkan ló ní ọ ẹgbẹ́ gbọ́dọ̀ jẹ́ sórí tọ́lọ́run kò gbọ́dọ̀ ọ gbọ́dọ̀ jọ́sìn rẹ ọ gbọ́dọ̀ kírun rẹ ọ gbọ́dọ̀ lọ hajj rẹ ọ gbọ́dọ̀ gbàwẹ̀ ọgbọ̀rọ̀ sí torí yàn ọgbọ̀rọ̀ sí torí ẹ̀dá ẹ̀rí torí ọlọ́run nìkan lọ́gbọ̀rọ̀ jẹ́ ọlọ́ni wà máa ń mirú ìlàlí àbùdùmá àpàwọn ẹ̀dá láti fi pé kí wọ́n á sí lóun lọ tó bá ń sí lọ ìmú kò lè sí lára òdì torí tọ́lọ́run nìkan náà gbọ́dọ̀ fi sí lọ́hùn kájẹ́kẹ́sì yẹ kó pure of follow hunafa hunafa ẹ̀ máa ìlú ìnà àní ṣèkì káyẹ̀ fún bí gbogbo táìpì tẹ́gbọ́ pín sí. rúkùjọ́ sí wa torí sọ ọlọ́run àdìkẹ́ lógo rẹ̀ jẹ́. ọlọ́run ká lóbi sọ fún anú sọ́lá tó súnmọ́ rẹ̀ pé kúlì ìní òrìrì tó àná àbùdá wá mọ́kìlísọ́lá òde yìí. ọlọ́run ká lóbi sọ fún wa pé ọlọ́run pa mí láti kí n máa sí náà fóun nìkan ṣoṣo kò rọ̀ jẹ́ torí ìkànnì ẹ̀sìn gbọ́ ẹ má ní mọ́kìlísọ́ ẹ̀sìn láti pé kó pure kí àdàlú mọ́ sí ń bẹ́ẹ̀ bọ́lá òde ní ká lẹ́bi sí lọ́nu ẹ gbọ́dọ̀ sí lọ́nu torí ẹ̀dá o torí ẹni tí ń wù ẹ́ ọgbọ́dọ̀ sí lọ́nu torí owó ẹ̀yìn ẹni tó bá ti ń sí lọ́nu àmọ́ lówó ibi tẹ́sí màá ṣe yẹ lóbi tó bá kírun kiri ká àbá ṣe ń kírun lájọ́ iná àlówó. àmọ́ bí fún èèyàn bá kéèsì ń gbàgbé àyè bá ń kírun ọkàn yóò balẹ̀ ilé ìdìbò ọlọ́run lè máa sáré nìkí. jésù lọ́dẹ̀ ọlọ́run ọba àkọ́ ọba àmọ́ lè kí sáà ìyẹn oníbọ̀ mọ́ kírun. kéèsì bóyá mo fẹ́ gbowó sẹ́mi subhanallah èèyàn kírun ìlú ẹni náà nígbà tí ó ṣe ìsìláàmù yẹn wá kírun kírun nígbà tá a lówó ní ẹ̀rí bàbá torí owó kírun àní ọ̀nà sọ́lá oníṣáìsì abdul dinar ẹni tó sọ́ra rẹ̀ dẹ́rú owó ó mọ̀ kò fún wájú ọlọ́run tó sọ́ra rẹ̀ dẹ́rú owó torí ọlọ́run là máa fi ẹsẹ̀ lọ ìjọ ti sábà ṣe ó gbọdọ̀ jẹ́ torí ọlọ́run kò rọ̀ jẹ́ torí ẹ̀dá kò rọ̀ jẹ́ torí ayé kò rọ̀ jẹ́ torí ipò àníbàbà sọ́lá ló fi ka rìyà kárí mi kún ẹbọ anabi ni inna akhwafa ma akhafu alaykum ash-shirku al-asghar a nínú tí ń bẹ̀rù fún ẹ̀yin ìjọ mi ni àwọn ẹbọ kéékèèké kan wà nígbà tó bí anabi kékeré ní ash-shirku al-asghar kí ni ẹbọ kéékèèké anabi ní àríyá kí ẹ máa ṣe kárí mi tó fi wà nù hadith al-qudusi tọ́lọ́lọ́ sọ pé ní inna Allaha. agana alẹ́ ṣùràká ọlọ́run ọ̀rọ̀ ju kéèyàn máa ṣẹ́gun lọ ọlọ́run ọ̀rọ̀ ju kó ní pátínà lọ ṣe lànà ìrùkẹ́ láṣẹrí kálá kò ní pátínà àwọn ẹ̀dọ́ lè ṣe láì ní akẹgbẹ́ àbí alédágbé alédágbé ọlọ́run ọ̀rọ̀ kọjá kéèyàn wá fún lọ tó bá ṣiṣẹ́ iṣẹ́ tí yẹn bá wò kó ṣe tàràtù hu àṣẹríkà ọlọ́run ni mo yọ̀ǹda o èmi àtàn tó ju sí èmi àti wọn jọ ní mọ pé o irun tó kí tó kí nítorí ọlọ́run àti torí ẹ̀dá mo yọ̀ǹda rẹ̀ fáwọn tó torí ẹ̀ kí o tó bá dọ̀rọ̀ kan wá sọ lẹ́sàn ẹ mọ̀ wò gan o ẹ wò sí ájì yìí bó ṣe jẹ́ iṣẹ́ tó nira láti ṣe nífara àti ní tìnáwó àti ní tásìkò kéèyàn wá ṣe kó àti àtẹ̀tẹ̀ oníkan ní mọ̀ àti kíníkan aláàjì kíníkan ló torí ẹ̀ lọ ìtọ́nà sọ fún lọ́rùn nu o pé tàràkìtù wúwa ṣeré kàán tó torí ẹ̀rí tó lọ gbẹ̀sán lọ́dọ̀ wọn èmi yọ̀ǹda iná táyà ọjọ́ nípìn nǹkan tó bá ṣe fẹ́mi kó pure torí ṣe mi nìkan ni yẹn ló fi lágbára pé ẹni bò láti tírìtì ẹ̀mí wa láti máa ṣe nǹkan torí tọ́lọ́ ọkírun torí tọ́lọ́ gbogbo torí tọ́lọ́ ọ̀ka kùránì torí tọ́lọ́ àyẹ̀ bu ẹ wọ́n yẹ kò kẹ́ ṣé ọlọ́run láti ṣe kí ni ó ti ṣe ló fi fún ẹ. èyí lágbára o ká kíyèsí anabi wa muhammad sallallahu alayhi wa sallam sọnù ọ̀rọ̀ rẹ̀ kan ẹ̀rí ó ní amẹ́ta kan náà fi kó náà já nàmà inú wọn ni alikọ́ọ̀rì wò àfáàtì nǹka kùránì ti ń ṣe wáàsí tó bá dọ̀nu olóò ní kí ọmọ yẹn ká wa wọn wàá sọ bí tí ń lọ fún olóò ká mú ká kùránì mo ṣe wáàsí mo ṣe lé mo ṣe lé ọ̀hún ni bẹ́ẹ̀ ọ̀sẹ̀ lìyókọ́lù ináka kọlù kẹ́lẹ́ bá mọ ìyẹn ní àfa àfa ọkọ̀ di kí ìlà àdìsí yẹn láyé kí wọ́n lókun mọ́ wọ́n ti gbẹ̀sán rẹ láyé sáyẹn ó yàtọ̀ yẹn bá ní àlùjẹ́ tó fẹ́ fi ẹsìn nìkan máa fi ẹsìn àwọn ni alimunfik ẹni tó náwó ká ọlọ́run torí ẹ̀wọ̀n tí náà ẹnì mọ̀ pé èyí parọ́ fọ́lọ́ àrà ara wa ní irọ́ títà lọ́nà irọ́ lọ ọ̀nàwó ìlú ìkọ́lé ìnáka mọ́fík tẹ́lẹ̀ bá yẹ bá ànáwó náwó bàbá alágbájá kárí mi lọ fi ṣe kéde torí tèmi ọlọ́run iṣẹ́ ìjọsìn lọ sí tòótọ́ ṣùgbọ́n kéde torí mi lọ fi ṣe. àwọn tó torí wọn sí láyé akọni kíìl àbí ó ti gba rìwọ́ọ̀dù ọtí gbẹ̀sán yìí láti yẹ láti yẹ láyé ẹ̀mí lọ́nu náà subhanallah ẹ̀wọ̀n tẹ́tí yẹn ṣe láyé wájú pé torí àìní ẹ̀mí dáadáa nítorí tọ́lọ́ lóṣùndé mi kò tó pé tó tó dé kù ẹni kẹta ni alimujahid fi sabilillah ẹni tó jagun lójú ọ̀nà tọ́lọ́ àlọ́ tó dẹ́wọ́n fi jagun mo ti báyìí iye báyìí lèmi náà dámọ́lẹ̀ ọ̀nà ní ọjàgun ni yòókọ́ lè náà kà ṣùjà kálẹ̀ bẹ́ẹ̀ àpẹ́ lákìíní akọ́dí kíìlì wọ́n ti pẹ́ láyé ẹ máa mú lọ nínú subhanallah jẹ̀mọ́ bó láti jẹ ẹ̀mí wa lógun tẹ́mi wo fi dúró títí lórí tọ́lọ́n tá a fẹ́ ṣe tí ò ń jẹ́ sórí tẹ̀dá bó láti ṣe gbogbo òjọ́sìn wa tó jẹ́ sórí ọlọ́run nìkan tó lágbára ni o ìyẹn náà sọ pé ní ọ̀tá kan wà tá a bàjá tó lágbára náà lẹ̀mí wa tẹ́yìn bá fẹ́ sọ torí táyé ìwọ ìrọ̀ tó ìtọ́ náà ló gbọ́dọ̀ jẹ́ kẹ́nu àfẹ́sì onímọ̀ aláṣẹ àláyá mìíràn mo ò àárẹ̀ kẹ́ nínú àárẹ̀ tí mo ń tírìtì tó lágbára tó ẹ̀mí mi kìí sórí fífọ́ àwọn kánsá ah, lágbára ah, ọ̀sán lágbára diabetes lágbára àbí àfáà ẹni tó lágbára tó sọ̀rọ̀ tírìtì lọ́dọ̀ tó oníkíní ó lẹ́nu búlẹ̀ ló ti jẹ́ torí sọ́lọ́ ọ̀fọ̀ ọ̀nà òsì kan kò títọ́ ọ̀tí ẹ̀fẹ́ mọ́ ẹ̀yìn ẹni ọ̀yẹ kò títọ́ kan kọ́lọ̀ sáàdì kí n ṣe mọ́ gẹ́gẹ́ ní kò ṣe ẹni búlẹ̀ yóò ti mọ̀ ọ̀kẹ́ yóò ṣe nǹkan torí sọ́lọ́ nígbà tí èébú àtẹ̀yìn bá ti ṣe déédé lára rẹ̀ ọ̀pọ̀ ìjọ tó bá gbẹdọ̀ ká sàmọ́ bú mi báyìí tí ń bẹ̀ẹ́nu jẹ́ ká ah, fẹ́ ń bú mi tọ́ sí dáadáa àwùjọ tó yẹ ayé mi hmm, kan kí èsì rà ìdúgbò àtọ́yìn àtọ́yìn ẹ́ ìwọ́n bá tiẹ̀ lọ ni. yẹ̀mọ́ kákíyèsí bóò láti sí náà nítorí ìtàn lọ́hùn nítorí òbí tẹ́wọ́ bá tẹ́wà rẹ o ká sí náà nítorí kíni nítorí ìtàn lọ́hùn. ká má sí náà nítorí kárí mi ká má sí tọ́lọ́ nítorí kágbọ́ ni. ilé ìṣe pàtàkì fẹ́ ní kọ̀ọ̀kan wa ilé ìfọ̀lá gbọ́dọ̀ máa wà lágbo ibi tẹ́tí ń sọ̀rọ̀ náà fún abáyé kẹ́tù máa pàkíyèsí wa wà lẹ́ ọ̀pọ̀lọpọ̀ ń gbìyànjú ẹ̀sìn náà ṣùgbọ́n tí àrùn yìí bá wà lára àyè àrùn kárí ni àrùn kéèyàn má lè fọkàn yàn mọ́ kí sọ́lọ́ fi ròyìn jọ sí pé mọ́kìlì sí ilẹ̀ làwùdíìn kẹ́sì jọ sí kó pí ọ̀fọ́ lọ ẹ̀rí tó bá wà pẹ̀lú yàn yóò máa ṣiṣẹ́ báyìí bí ẹni tó ń kó nǹkan jọ títí ń wo fúnra rẹ̀ rẹ̀ bí kéṣọ́dọ̀ kẹ́míìsì lálọ onírọ̀ fámásì lálọ yóò wá fún alóògùn pé bóòlù ọ̀sẹ̀ fọ ẹ̀mí rẹ wọ́n tó ní ti kárí mi jẹ́mọ́ kíláàsì fọ́ ẹ́ ọ̀rọ̀ náà láàmú ẹgbọ́ ọ̀pọ̀lọpọ̀ alájìnà síbi tọ́lọ́ wáyé ayé ti gbé wa lọ ẹ̀yìn kọ́lọ̀ kó sànù wa tí ìbá gbọ́rọ̀ ọlọ́ yóò tún máa rẹ́mi ẹ̀pẹ̀ padà tó ń pẹ́ ẹ̀mí ó fẹ́ já lọ tiẹ̀ ìwọ́lọ̀ nígbà fún wàmọ́ òbá rí ònà sí ní òun fún ẹ̀mí mi mọ́ torí pé iná nọ́sàlà àmọ́rọ̀ tó bì so ẹ̀mí àmọ́ pààyàn láti aburú. ìtàbà ṣe abẹ́ṣe nǹkan yìí kó jẹ́ torí tọ́lọ́ àìní iṣẹ́ náà kọ́ ẹ̀kọ́ torí ayé lábí fílẹ̀ kó jẹ́ pé torí tọ́lọ́ náà. eléyìí ṣe pàtàkì fún wa ní gbogbo ìjọsìn tábà ṣe kọ́ndíṣàn àkọ́kọ́ tó ló fi gbàjọsìn lọ́wọ́ wa ní lẹ́yìn ìgbà tá a ti jẹ́ mùsùlùmí. kọ́ndíṣàn ẹlẹ́ẹ̀kejì ó ní mùtàbá àtúrọ̀ sólè láì sallallahu alaihi wasallam gbogbo ìjọsìn sábà ṣe ànábì là á fi ń tẹ̀lé o gbogbo aláti mọ́ ìpínpẹ́ nítorí kí Ọlọ́run fi dá wa jọmọ́ torí kí ni torí ìjọsìn ìjọsìn yìí ta ló wá sàlàyé ẹ̀ fún wa ànábì wa Muhammad wọn náà wò ìwọ méjèèjì ni wọn náà papọ̀ pé ashhadu an la mo jẹ́rìí pé ayé tí mo wá yóò ní sí nǹkan mi lódodo àbítání àfọlọ́ kí á lọ fi tẹ̀lé wa ashhadu anna Muhammadan rasulullah mo jẹ́ pé ànábì wa Muhammad sallallahu olùjíṣẹ́ tó rán wá láti wá ṣàlàyé kí ni fún mi ìjọsìn yìí àìdédé kì ìjọsìn mọ́lẹ̀ o àìdédé kì mọ́lẹ̀ ìyẹn ni tọ́pọ̀lọpọ̀ ẹ̀dá ń ṣe léni ó kàn kírun bó ṣe wù náà yìí bóòlù ọlọ́run ti rán àrẹ́bí kò sí tó kàn kásá ti kírun nìkan gbáwẹ̀ náà ni bóòlù ọlọ́run ti rán àrẹ́bí kò sí tó kàn ẹ̀rí ẹ̀ńtọ́lọ́sìn rẹ ti wà ló wá ṣàlàyé ẹ̀sìn fún wa kódà kò pa nǹkan kan mọ́ kò fi kankan pamọ́ fún wa ibi tó lọ nífẹ̀ẹ́ wa dé káyí bọ́ọ̀lù ń kàn tú wa lẹ́ pé ẹ̀sìn lẹ́wọ́ sí láyé kàn mọ́ sí náà àmọ́ fi tọ̀ àmọ́ fi kíni àmọ́ fi fọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ sá ọlọ́run rán débi kó wa ṣàlàyé ẹ̀sìn fún wa àlejò ti kó láyé àlékún sálá àgbà tó parí àlàyé lórí ẹ̀rọ ẹ̀sìn ẹ̀rí ọlọ́ni al-yawma akmaltu lakum tó kù sátàkà lẹ́bi ó ń ṣàlàyé ìjọsìn fún wa a gbọ́dọ̀ wá ṣèjọsìn kan tó yàtọ̀ sí bá lẹ́bi ṣe ṣe àdébí kírun lọ́mọ bá pé sọ́lú kàmáàrọ̀ àìsàn mú ní òsọ́lì ẹ kírun bí ṣe ń kírun àdébí ṣe hájì ó ní kúndùn á ní ìmọ̀lẹ̀ sí kàkùn ẹ wò bí ṣe hájì o ẹ wò bí ṣe ń ṣe gbogbo ìjọsìn wa a gbọ́dọ̀ jó yàtọ̀ sí bá lẹ́bi ṣe ṣe tó bá ti yàtọ̀ pẹ́rẹ́ tínú rẹ̀ ń dùpọ̀ kírun ọgbà rẹ̀ ọlọ́àjì ọ̀ṣàdúrà ọ̀ṣọ̀ṣọ̀látù ọ̀gá ọbẹ̀ lọ tó bá ti yàtọ̀ tó bá ti tètè wọ́n kàn dúnú ni òfo ni iṣẹ́ rẹ o lọ́sọ̀ wá ní hadith ìyàwó Aisha radiyallahu anha wọ́n láti sọ pé ni man ahdatha fi amrina hadha ọ̀rọ̀ wa yìí ọ̀rọ̀ ẹ̀sìn tọ́lọ̀ ń fi ràn wá yìí ẹ tó bá tún mú mi wá tí ò sínú ẹ̀ fáwọn àrọ́dù àdàpadà sí kọ́lá mi ń jẹ nìyẹn lójú pé àwọn ẹ̀sìn náà. bákan náà nínú rìwáyà mi anábì ní man amila amalan ẹni tó bá ṣiṣẹ́ kẹ ẹ̀rí lẹ́yìn fàálẹ̀ amúrò rẹ tí o ti pàmíṣẹ látọ̀dọ̀ àdéhùn pé bọ́lọ̀ ṣe ní kọ́ ṣe rè fàwọn àrùn dùn ọ̀nà ìdàgbàdà sí. àyíkọ́ ìrù wa agbọ́dọ̀ wò bóòlù àṣẹ kí ìjọ ti táwa ṣe láyé lẹ́nu bóòlù àṣẹ kí challenges lè lè jẹ́ fẹ́mi àṣẹ àbíkọ́ lọ́dọ̀ àfáàgìrì tí ó sàlàyé bá dẹ́mi ṣe kírun fún má kírun àtayébá o ṣe fún bàbá tó ń ṣe kíní tó kírun. má gbàgbé àtayébá o tó ń gbàánu kádùá tó ń ṣàdúrà nù ẹ̀rí kádáwo káma ó yán mu tí mo ti wà nù ẹlòmí ò fẹ́ gbọ́ pípẹ́ ìdèdè bó ti ba ní ẹnu mọ̀ à ń jàǹbá ara wa ni torí ọ̀rọ̀ ayé tí ó tẹ̀gàn àyè ṣe bá wọn abẹ́ni tó bá bàbá rẹ̀ lá lórí ẹ̀tọ́ ti yí padà kéde pẹ́ẹ́lí lọ fi yí padà pé ayé òsè yẹn máa ń sìn òun wá jọ́rọ̀ ẹ̀sìn mi yóò kú lórí ẹ̀fẹ́ àfẹ́ ìtiwálẹ̀ ètò bàbá tó kú lé lórí o. kódà alẹ́ yìí tó ti ẹ̀ka lágbàdo tó bó ti ẹ̀kẹ́ ẹ̀sìn kẹ́yìn kọ́ dáadáa ni àwọn nu tó ẹ pé dandan alẹ́ di láti wọ́n pẹ̀lú wọn bá a ti máa tẹ̀lé wọn. nígbà ìta tẹ̀lé ní alábi bí afá yìí lọ. so gbogbo ilé yìí la gbọ́dọ̀ kíyèsí yóò kó òjò ọ̀sẹ̀ táwọn bá ṣe ó kéré ni ó tóbi ni ẹgbẹ́ òwe kúwò ṣe ṣe fìsúnà yẹ pé ká ṣe fìsúnà ká ṣe nǹkan kó bá súnà mu kódà kó kéré khairu minal ijtihad fil bid'ah ó dájú ká ṣe kíra kíta lọ lórí tí ò lé kíni tí ò lákọọlẹ ẹ jẹ fún alágbèjọ ẹnìkan sùn oyọ lásìkò dùwà ní àlẹta bàtì èèyàn nẹfìlà tó wà lọ súnà nẹbi ó kẹyẹ méjì ni àbóyẹ mẹ́rin àbóyẹ mẹ́fà láàrin tẹmíìsì ó yẹ tán ẹnìkan wá ṣe àìsùn mọ́júmọ́ ẹ̀rí bóyá kúlú ọláwọ́ one thousand ló yẹ lórí rákà kọ̀ọ̀kan ó sì yẹ méjìlá tó a kó tẹ̀sùn bá ẹlẹ́gbẹ̀rún mẹ́jọ ó tún fa oríṣiríṣi nǹkan tó ṣe kí ni tó fa àbámi tó tún kírun lórí kòkò kan lé wọn tó kọjú sí kí fúlàbí ò sí ẹ ẹ pé tó bá dé táàsì ta lè yín ó yí ju kókù sẹ òun àbí kò tó fi hàn lákọọ́lẹ̀ ẹni kí ni èyí tẹ̀ kàwọn mọ́sálásí tẹ̀ jáde tẹ̀jú mi lẹ wá lò ìtẹ́ni ẹ ti lákọọ́lẹ̀ ju ẹni tó ṣe kí ni tó fi ti táìmù ara ẹ lọ ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ wá wò ọ̀pọ̀ dà ṣùgbọ́n tó bá wà lórí súnà ni ẹni wá ti ṣe nǹkan tó yàtọ̀ ní sáà lẹ́bi sọ ọlọ́run ò ní gbà o ẹjọ́ àfi tí wọ́n ṣàpèjúwe adébọ̀sán sọ́lá ó wà ní mọ́ṣáláṣí rẹ̀ ńjọ́ kẹ́ni lòmọ̀dí kírun ó sì kírun tán ó sì sálámù sánábì sálámù pé padà lọ tún rẹ̀ ọ̀tí kírun ẹ mọ̀ wo ó kírun àrẹ́bí ní kò tí ì kírun ó dé lẹ́ẹ̀kẹjọ tó kí bẹ́ẹ̀ ó tún àrẹ́bí tó dá padà ó dé lẹ́ẹ̀kẹta ó tún kí bẹ́ẹ̀ àrẹ́bí kò tí ì kírun ó ní mo fẹ́ ni tó dá mi tó dá ọ náà búra tẹ́lẹ̀ mi wà lọ́wọ́ rẹ̀ mo fi búra mọ́ òun sì nùgẹ̀rọ mo mọ́ kí jù bẹ́ẹ̀ lọ kọ́ mi ni àlùsẹ̀ wàá kọ́ bó ti yẹ kó kírun jẹ́wọ́ irú òun tọkùnrin yẹn kí n jọ́dọ̀ irú èmi àti ẹ lónìí náà tí mọ̀ bó ṣe rí sínú ẹ̀ túnrẹ́ ẹni yẹn o tó kásá mọ̀ kí náà sáníwọ́ kásá mọ̀ mọ́ta ká jáde tó dà ò dá ẹni tó dá fún mọ́sálásí lè nílẹ̀ tó mẹ́fà yẹn sákèsí ẹ dẹnu wàhálà yín pọ̀ ẹ̀rí a ṣe bá níbi ṣe nǹkan ni o bẹ́ẹ̀ náà làwẹ̀ a la nífẹ̀ẹ́sì káfáyọ̀ àlà kó dà kéèyàn jẹ́ nire káníyàn ẹlòmí ẹ bá kọ rẹ tọkẹ tọ lọnà sálà ń ṣe tó bá yẹ pé tọ lọnà ń ṣe ẹsì tẹ lánàbí ọlọ́ni kúlí ń kún tòtò ṣùgbọ́n náà wà ẹ kúlò tọ́ lẹ nífẹ̀ẹ́ ọlọ́run bá tẹ̀lé òun ní ẹ̀mí ànábì lẹ́tẹ̀lé yóò ṣì bí bókun lọ́ gbẹ̀rún ló wà nífẹ̀ẹ́ yín bá ẹ̀ ń ṣe tèmi wọ́n tó bá lẹ̀ ń ṣe tọ́lọ́run tẹ́ ẹ̀ wò bá níbi ṣe ṣe bíbí àdáadáa lẹ́lẹ̀ ń ṣe yẹn àwọn sahaba kiram ìkankan wáyé lásìkò nínú hadith ibn malik ẹnna sahaba kan lọlé ànábì ń délé ànábì ń bá wọ́n béèrè ànẹ́bí ẹ̀dúkọ́ sánẹ́bí lé wọ́n béèrè bóòlù ànẹ́bí ṣe máa ń ṣe ìjọsìn bóòlù ànẹ́bí ṣe máa ń ṣe ìjọsìn àwọn tó bá ní sàlàyé fún wọn wọ́n ní ká anáwó takọ lùhà níṣẹ́ sí wọ́n ti rí láǹpá ẹ̀ pé ah, wọ́n gbé gbàǹtọ́ sọ fún yín gbàgbà ah, ìjọsìn sánẹ́bí ṣe ti kéré jù ẹ máa wọ nǹkan o ìjọsìn sánẹ́bí ṣe ó lé kíni ó ti kéré jù ẹ̀ ń sí wa lójú ẹsẹ̀ náà gbogbo ẹni wọ́n sọ pé á ah, nínú ọ̀sánwà ìkànnì ẹ̀rẹ́ mi o torí wọ́n ní ẹgbà fẹ́kọ́ béèrè bọ́ọ̀lù àníbi ti yan fílà lóru wọ́n sọ ìkànnì ní ah, àníbi yan ni káwa múra sí iṣẹ́ kó tó ju tiẹ̀ lọ ẹnìkan ní wọ́n ń ṣe eré mi o yìí tán láti bí yan ilé fílà lóru ó máa ń sùn èmi ò sùn mọ́ gbogbo òru mi kí ni wọ́n fi ṣe ẹgbẹ́ àníyàn tó dáa ni kò wọ́n fi wo àbí kò sí máa káwọ́ ọjà rẹ̀ ká òtún fẹ́ gbọ́jà fún bàbá alágbájá kínní kí ni nítorí ẹ̀ tí ó lóun ti ń sùn mọ́ kò fẹ́ sí náà àníyàn dáadáa ń sàábà nítorí ẹnu ẹni kò gbà nù wáyé kó láníyàn sàábà yóò dáa àwọn ẹni ni wọ́n. Tábàlẹ́ nìkan sì pé àbálágá ẹ̀ ṣe rí kó làwọn èso lóru lẹ́fìlà ni <laughs> àwọn yìí lè ká àwọn ìṣàlá àwọn ẹni ọlọ́run wòlíì. Ẹnì kejì ní èmi ń tèmi àsùnwò àlà ọ̀fẹ́ ló tó tún béèrè lé ànẹ́bí pé bóòlù ànẹ́bí ṣe máa ń gbà rẹ̀ tó sọ pé ànẹ́bí onígbà ṣe máa ń gbà rẹ̀ nígbà tí gbà ìkẹ́lí èmi o wọ́n kàn máa ń gbà rẹ̀ ní mo ní tu. tọ́wọ́ lẹ́nìkan láti january kò tí jáwé lónìí ẹ̀ pé nǹkan bàbàrà lọ́dọ̀ tiwa pé sọ gba rọ́jà ṣàbán àti rọmọdé ìṣàlá oṣù mẹ́ta náírà wá ní gbà rẹ̀ lọ́dún. súnwà ńlá kọ́lé sóòsì lákọ́lé ẹnì kejì ní gbogbo ọjọ́ inú wọn fi gbà wẹ̀ ẹnì kẹta ó lánàá mi fẹ́yàwó ìyàwó mọ̀ ní sọ́ọ̀fù yẹn ń bi ìjọsìn fàlà àtàzà wàjì èmi ò ní fẹ́yàwó ń tẹ̀mí o kí wọ́n aráyè fún kínní ìjọsìn tá a wáyé wá ṣe ọ̀lẹ́ sáníyàn yìí dàbí ò dáa ó dáa nígbà tánẹ́bí dé tánẹ́bí gbọ́ ànẹ́bí ó pin gádùnì tẹ̀wé ó rẹ̀ ṣe pàtàkì tó àbí wọn sọ pé tí ò sí fàárí ń bẹ èmi mo páyọ Ọlọ́run bá jù yín lọ èmi Ọlọ́run náà sí ẹsẹ kò sọ́ni wà àrùkù mo mọ ń kírun wàá tó sùn àsùnwò wa ó fè mo mọ ń gbàwẹ̀ oníjọ́ tí mo fi mo fi fi àtọ́sọ́wọ́ jù nìfà mo fẹ́ bìnrin fọmọ rọ́ọ̀gì bá ń sùn nẹ́sì wọ́n tó wá lọ fẹ́ jọ́sìn ànábì wa fi píríncípù kan lélẹ̀ kọ́ gbọ́ o ànábì wa fi lè pe ìwọ kẹ́nikẹ́ni tó bá fẹ́ jọ́sìn tí ò bá tẹ̀lé súnà mi fàlẹ́ ìsàmì nì tèmi kọ́ lọ ṣe ẹ sáré bíi dídá ìwà lọ́nà ògbà ń sọ sí lọ́wọ́ ẹ̀ sábà sọ pé bídíà nìkan kan kí èdè sáà ń sọ ìtumọ̀ pé tọ́ǹsì yìí ọlọ́run ní sékíní kò ní gbà àdàpè lápẹ́ bídíà ìtumọ̀ pé tọ́ǹsì yìí ọlọ́run ní gbà o èyí tí kíyèsí ìjọ ti sábà ṣe òwúrọ̀ jẹ́ torí tọ́lọ́ àkọ́kọ́ nu agbọ́dọ̀ wà fi tẹ̀lé bá nẹ́bí ṣe gbé wa ẹ̀rí ẹ̀gbẹ́ yà àdúrà lẹ́ni tí ò bá bá nẹ́bí ṣe gbá mú ẹ̀rí àdúrà oníjó wà àdúrà aṣọ funfun lẹ́mọ̀ wà wà àmẹ́yà sàlátù kí alẹ́bí ò ṣe báwọn àbí tẹlifíṣẹ̀nà láyẹn sàhábà tó mọ̀ dáadé táyé kó mọ̀ gbé tẹ́lẹ̀ ṣe kíni àsàlátù bẹ́ẹ̀ bá ṣe sàlátù rárá àwọn ọlọ́run sọ fún ẹ̀rí ọlọ́ni inna Allaha wa malaikatahu yusalluna ala alánàbí ìyáyà yaya lezi na sọ́lù alẹ́ wàsálì tẹ̀sílì mọ́ àtìgbà ńlá yẹn ti sọ kalẹ̀ ẹ̀ sì sàṣàlátù ǹjẹ́ táwa lọ yìí ń bò lọ́wọ́ àti níbo náà máa ń kójọ sí ilé ìtaná ń kójọ sí afọ́fún wọn ní mú bẹ́ẹ̀ ṣe bákan náà kírun ákí sí ojúmọ́ máa kí tòru ẹ̀rí èyí tá a rí pé kákìkọ̀ yóò jẹ́ sínú Ramadan a rí orí tó pẹ́ láwọn ìdájú ní ọlọ́sọ̀ọ̀sẹ̀ olóṣooṣù ẹ̀rí eléyà àrínú àṣẹṣẹ́ sọ̀hábà ìjọsìn ní bọ̀dúmọ̀ ọlọ́ni wà mínà lẹ́yìn fata hajj bíi nẹ́ẹ̀sìlẹ̀ tọ̀lá tó bá dòru dìde ọyìn náà ṣe tàhájì kó máa jẹ́ nẹ́fìlà fún ẹ àfáyàwó asaka ọlọ́mọ kọ́mọ mahmuda ọlọ́mọba níbi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀rí àwọn adìpẹ́ ní kíní kan tàhájì látún lọ báyìí ilé báyìí lágbájá ló ń ní eléyìí sí abẹ́sẹ̀ yìí àríwẹ̀ ní ìṣẹ́jú àwọn sàhábà àríwẹ̀ ní ìṣẹ́jú àwọn ẹni síwájú ẹ̀rí orípa là á fi tẹ̀sìn kìí ṣe fẹ́nu ẹlòmínú ti wò pé mo lè mú kàwọn kíkà máa ṣe bá wọn ọwọ́ kí ni ìjọ ṣe é ṣe nǹkan bàbá ẹnìkan kí bàbá ẹnìkan ló mú wá báwa ni ọjọ́ ogun bàbá wọn rárá o wọ́n lè jogún aṣọ bàbá rẹ lójú ogun lé jọ ṣe ó bó o lọ lọ́run ṣe ní ká ṣe kíni bó o lọ lọ́run ṣe ní ká ṣe kọ̀ǹtíṣẹ́ méjèèjì gbọ́dọ̀ pé a gbọ́dọ̀ ṣèjọ sí nítorí tọ́lọ́run bákan náà a gbọ́dọ̀ jẹ́ kí ìjọsìn wa kó bá lànà tọ́lọ́run fi rán níbi mu ẹni méjèèjì lọ́lọ́run kó pọ̀ nínú suratul Kahf àyà tó gbẹ̀yìn suratul Kahf ọlọ́ni wa man kana yarju liqa'a rabbih ẹnikẹ́ni tó bá fẹ́ pàdé ọlọ́run kọ́lọ́ yọ́nú sí lọ́jọ́ gbèǹde àlìkìyàmà fal-ya'mal 'amalan salihan kó yá máa ṣiṣẹ́ rí ìwòlọ́lọ́run ti síwájú jẹ́ mọ́ kó èwo nínú méjèèjì tá a sọ nínú condition tọ́nà fi gbà sí èwo ló ti tẹ̀wájú. ẹnikẹ́ni àyíká tó bá fẹ́ pàdé ọlọ́run kọ́lọ̀ yọrù sí kó mọ ìṣiṣẹ́ rí kí láǹpẹ̀ níṣẹ́ rí. ẹ kọ́lọ̀ ni kó ṣiṣẹ́ lásán ọlọ́run fi sọ lè há òde o mọ́ ṣiṣẹ́ lásán o iṣẹ́ rí tọ́lọ́ ń gbà pé iṣẹ́ rí lọ́dọ̀ ọlọ́run kejì lọ́dọ̀ àwọn èèyàn o torí yẹn lè gbà ń kẹ́ níṣẹ́ rí kó mọ̀ jẹ́ ṣẹ́ rí lọ́dọ̀ ọlọ́run kí láǹpẹ̀ níṣẹ́ rí oní ẹni ayọ̀ àti tó fi ránlẹ̀ bí ìṣẹ́ rẹ̀ kọ̀ndíṣẹ́ ẹlẹ́gẹ̀jọ lọ́n sì síwájú tọ́wọ́ tí wọ́n ti ṣe ẹni tó ń ṣe bá nẹ́bí ṣe mú wá ó wà kó kọ̀ndíṣẹ́ alákọ̀ọ́kọ́ wàlà yushrik bí ìbáàdà ti rọ́bì yìí áhàdà mọ́ wàá ṣe ṣe ẹni ìjọ ti tọ́ ń ṣe mọ́ sì torí ẹni kankan kó jẹ́ torí tani kó jẹ́ torí ọlọ́run tí méjì bá pé ẹni tí ń fàlà yushrik bi ibadati rabbi ahada kó máa ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run ìṣòro pé tó bá mú kan tó fi kan lẹ̀ alákọ̀ọ́lákọ̀ọ́júwe èsì ó ń ṣiṣẹ́ eré tó bá súnà mu tálẹ́bí mu wá ṣùgbọ́n kò sí torí tọ́lọ́ yóò tẹ́ jẹ ìtẹ́wọ́gbà mi rárá tó ń ti fi kan lẹ̀ àbí ẹjọ́ pé iṣẹ́ tí ṣe kò lákọọ́lẹ̀ bí àdádálẹ̀ ni ṣùgbọ́n ó ń ṣe torí tọ́lọ́ wàlẹ́ ló fi ń gbìyànjú torí tọ́lọ́ ló fi ń ṣe nǹkan ṣùgbọ́n tí ń ṣe ìdí òbámu ni. ìjọba ní jáde yẹn dáadáa ìgbọ́n tí ìṣe bá mú sọ́nà ọ̀nà ò ó láti wá mọṣẹ́ ìrìnjẹ̀ wọn kátó àwọn àfẹ́sì lọ kásàlàyé ẹ̀sìn wa fún wa ń pè sọ torí nu kọjá rẹ o àìlẹ́yìn wọn àti àìlẹ́yìn kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ní kẹ́kẹ́ bá bẹ́ bá bẹ́ nígbà tó bá papòdà eléyìí ràn án fà tẹ́sí mọ ẹgbẹ́ náà ìdòkó kalẹ̀ ẹ mọ̀ pé ní alcohol ẹ̀rí ẹ mọ̀ pé wíwá bíi gádìrì tẹ́sí ń sọ̀rọ̀ ọlọ́run fún wa lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ̀rí ó wà láwọn àìsàn kọ̀ọ̀kan láàyè kọ̀ọ̀kan tẹ́ bá náà fà súnlẹ̀ tọ́pọ̀ aníbẹ̀jọsìn ọ̀rọ̀ àlùwàlá ọ̀rọ̀ ọ̀run tó ń táwáyé wá sínú ẹ̀rí wákàtí ẹ̀mọ̀ adé sọ́wọ́ ìkẹta wọ́rát ẹ̀mọ̀ náà sẹ́mínà káàkiri sáyé mọ̀ ẹ̀ṣẹ́ tó yẹ pé ní èyí ó fi mọ gbọ́rọ̀ náà yẹ kó dà bọ́ ọ̀kéwú tó fi mọ ń tọ́ wáyé wá ṣe ọwọ́ gbọ́n lọ́rọ̀ ayé ọgbọ́n iwájú gbọ́n lẹ́yìn ṣùgbọ́n tó wáyé wá ṣe òye ẹ ọgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wà lákínà àkàrọ̀ nẹ́ẹ̀sì láyà làwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò dákàmù ẹ̀ka ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà mọ̀ kẹ́kẹ́ ọlọ́run àfi àyà tó tẹ̀lé pé yàrá àmúnà sọ wà wá nílò àkérò tí mo gà àfẹ lónìí ṣùgbọ́n òun ẹ̀dá kan mọ́ ń bẹ ọdún gbàdá ti mọ̀ tọ́lú lọ́dọ̀ tí mo ẹ̀dá kan mọ́ lẹ̀ nta yìí ẹ̀kọ́ ni mo ní ẹ̀rù tó aṣọ òru máyà yẹn wà lẹ̀ ẹlòmíì gbẹ́ ó kẹ́kọ̀ọ́ ó kàwé ní pòfẹ́sọ̀ mọ̀ṣálá bọ̀tẹ̀ àwọn abijá ìfihàn pòfẹ́sọ̀ ó jẹ́ mùsùlùmí ni ó ti lè mọ́ máa lò wà láṣẹ. ẹ wọ́n ṣe nítorí bá ní ọ̀run ní kọ́kọ́kọ́ lé wà lásán sànà sí ibà kan lóyè dúnìyà ṣùgbọ́n òpin táyé òun náà ẹ̀mọ́ gbàgbé òun náà ẹ̀kàn máa mójútó òun náà ṣùgbọ́n tọ̀run ní ìpínlẹ̀ ọwọ́ àmàyé ọmọ ti mú tẹ́lú ẹ̀ ọmọ gbogbo nǹkan ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn kẹ́kọ̀ọ́ yí ẹ̀ ọwọ́ ni sọ wáyé wá sínú rárá èyí ṣe bá wọn èèyàn nílẹ̀ títì lọ́dọ̀ náà pàápàá jùlọ kó jẹ́ tó ti lè gbọ́ ó wà lárọ̀ọ́wọ́tó kọ́lọ́n kó sànù kálukú wa á gbìyànjú ká jẹ́ kí ìjọsìn tá a ṣe kó bá lánàá sànẹ́bì mọ́ méjèèjì náà ni challenge ti lórí wa ẹ̀rí torúkọ àwọn bídíà oríṣiríṣi bídíà ló kọ́ ń sìn láwùjọ wa wọ́n gbé wa kẹjá sí báyìí ẹ̀rí oríṣiríṣi ayẹyẹ tẹ́sí òun wa asọ̀rọ̀ láti sáyẹyẹ aṣọ àdúrà tó dáyẹyẹ ẹ láti lù kọ́dìrì oníbẹ̀sìtì ní àṣẹ bẹ́ẹ̀ kọ́ láwo ṣe mọ́ aṣọ dáyẹyẹ ìyàwó oníbẹ̀sìtì ní àṣẹ àṣẹ bá mi ẹ̀rí mọ́lúdì òòṣẹ̀ sí rárá agbéwọ́ ọ̀pẹ́ tó bá dúró lórí ìtàsọ ní òtí mọ́lúdì ibi tẹ́lẹ̀ olúmífẹ́ lè lò ìyẹ̀kọ́ bẹ́ẹ̀ báyìí mọ́lẹ̀ ti mẹ́lẹ̀ ìwá yìí tí ẹsẹ̀ ẹsẹ̀ ó ṣe kíní ó di ẹsẹ̀ ètò wà wọn ní ẹsẹ̀ bó ṣe ká múra bó ṣe ká ní ìjọba ọgá bó ṣe kí mùsùlùmí múra nìka ẹsẹ̀ òde bẹ̀ sáà sọ pé kò débẹ̀ ẹlòmíràn lásà ló kàn ní múra sáà sọ pé ìlú àṣàlí àṣàlú ni nígbà tá a bá ti yà sí tọ́lọ̀ fi rárẹ̀ bí sáà fi sílọ̀ àwọn nǹkan tí ò yẹ ní padà wọlé tọ̀ wá àwọn ìlànà pẹ̀ sún náà lẹ́yìn ẹ̀yìn tí ìbá ṣe fún orí ẹkọ́ ṣe àyìn ó tẹ̀lú ẹbí ká àjàdí ń bọ́lọ́ síríkì èyí tó ti gbégbé gbé wọlé ẹbí yìí àbí torí pé tó tọ́ yẹn àyìn ò ṣe mọ́ bí o bá múra bó ṣe kó múra pé àwọn dójú tì mí láwùjọ àrí àti ìsọ̀rọ̀ ọ̀gá àwọn dójú tì mí afẹ́mọ̀ ilé mi sáláwùjọ kí wọ́n kọ́ ọmọ rẹ̀ nílọ ẹ̀rí ìgbọ́n tó wá wọ̀ ọ̀kú wọ̀ ẹ̀rí tó yọ àyálẹ̀ tó yẹ́yìn lẹ̀

àwọn ẹni síwájú wa ń tọ́wọ́ torí kọ́fẹ́ lọ kọ́rọ̀ ọ̀run bákan náà pé àwọn àwọn pẹ́ṣẹ̀ tá a béèrè olùbéèrè lásìkò sí ó bá láwọn fáà gidi kan ẹ̀rí ọmọ gúrùpù tó wà pé lẹ́tọ̀ tí wọ́n ṣe é máa gbé ọmọ yìí àti tó lọ lọ́ tó dá lọ́dún gidi bá ìjọba kí a dókítà mi ni yìí tí ó dé gbogbogbò kò tí ì àbí kó tún ṣe kí ni kó tún ní tiẹ̀ ẹlòmíì ní ẹnjìníà rẹ̀ àbí tí ń bá kọ́lé èyí tí ń bá mójútó mọ́tò rẹ̀ ká ìkẹwà ní ọ̀nà iṣẹ́ rí mẹ́kò tóhun kó tún ní tiẹ̀ ẹ̀rí mọ́tò rẹ̀ bàjẹ́ kò bàjẹ́ ẹ̀wọ́ alẹ́ tó wá wò wọ́n wò kí wọ́n ṣe ẹ̀wọ́ ohun rẹ̀ tó wú kọ́ ó ní gbogbo ìlànà ìjọ láàfẹ́ẹ̀sì kan tó ń ó ní ẹ̀sán bá mójútó ọ̀rọ̀ ayé ẹ̀sùn kò ní ti kíni tí ó bá mójútó sí i wọ́n lé aburú ni kọ́mọ́lá àfa àgídì kan pé ah, àfa alágbèjà dókítà ní kan tó yẹ wá sí mọ̀ ṣáláà mo ní nọ́mbà àwọn ọlọ́tí ìkọ́ba tẹ̀ fẹ́ rújú amẹ́yẹ lómi fẹ́ kó kẹ́sì rẹ̀ kún níbi yíyẹ mú rẹ̀ tọ́rọ̀ bá fẹ́ dàrú yóò ẹ̀dùn náà ẹ̀lú ẹgbẹ́ tí nǹkan bá bá tilẹ̀ tí nǹkan haram torí pé ó mọ̀ pé ibi tó ti ń tajà yẹ ẹ̀sìn náà gbọ́dọ̀ sékìní ó wà ń bẹ̀ gbogbo ilé ìlà gbọ́dọ̀ kíyèsí láàfin ní rí ìlànà tí torí kò dáa ká tó lọ pàdé ọlọ́run ẹ̀rí káfí jọ́sìn fún ẹ̀ka jọ́sìn èyí táyé mi wá o ẹlòmíì mo wá ìkan mo lè mọ̀ wá mi ọ̀ ní wá mi mọ́ kò sí pé ìkan yìí náà ni láyé náà ló pé ẹ̀rí olóṣèlú tí mi bá fẹ́ tàn wá jẹ kó àti fẹ́ sàmù yẹn fẹ́ sẹ́nà yẹn òun ṣe ìrántí tó yẹ kó ń ṣe ẹ forí jì mí ó lé kíni òun wàá ṣe ní second term kò síbi ọ̀rọ̀ ọjọ́ sí o táàmù yìí náà ni tẹ́nà yìí náà ni tó bá ti lò ó tó bá dọ̀rùn tó mú tó àti mú ní ẹ kí n ṣe èrè kò tẹ́ wáyé wá ṣe mọ́ o ìka àbámọ̀ ló kù tẹ́ yóò máa kó jẹ tí máa ka jẹ ìyẹn ló fà á lágbọ́dọ̀ rọra wa ká mọ́ tá wáyé wá ṣe ká gbìyànjú ẹ̀ ẹ̀rí kọ́ ló bá sùn àwọn àtàlà kó ṣàánú wa tó bá tí wọ́n ń ṣèjọ sí iná gbọ́dọ̀ mọ bẹ́lọ̀ ẹ̀rí kọ́lọ̀ kó mọ̀jà jọra lójú lórí ẹ̀ bákan náà àtàlà ó ń sọnù ayé àkàn nípa ọ̀rọ̀ sọ́dákọ̀ kò yẹ kí látúmù tí ìlú sọ̀dàkọ́ ti kún bèlìmọ́ ní wàlá àzà ẹ má fi ìyànràn bá sọ́dákọ̀ yín jẹ́ ìyànràn akọ̀fáàrí ìyànràn lè bá ìjọsìn yàn jẹ́ ẹ̀rọ wa sọ́fánà wa tààrà pé wàlá tẹ̀mùnún tẹ̀sẹ̀kìfì má ti máa fi ìjọsìn rẹ̀ ti fáàrí tẹ̀sẹ̀kìfì ah, tí wọ́n máa kà tó pọ̀ ẹ̀rọ ni kí ni àgbẹ̀yẹ̀ orúkọ àti kí ní ìlú lọ́lọ́ kọ́lá báyìí wọ́n fẹ́ bàbá tó ń náà kírun ju kúrú náà ah, kí wọ́n tó máa para mọ́ ni àgbẹ̀mọye kùránì tí mo kà ní mo kà ní mílò lọ́rọ̀ ń gbà àìsí ìjọ ti yan rẹ̀ káwọn fi ṣe báàrí bá ìfitàwà ti dé ìfitàwà ti pẹ́ aráǹkì dé rárá o torí pé ìtẹ́wọ́gbà rẹ̀ kò yẹ ní kọ̀ọ̀kan wa kọ́lá bá dé tó ń ṣe àtúmọ̀ bẹ́ẹ̀ lọ́n kó tẹ́wọ́gbà ni àníbi Ibrahim alayhi salam àníbi ọlọ́ọ̀ni ọlọ́ọ̀pá láṣẹ pé kókọ́ kàábà ó sì kọ́ wọn àtọmọ rẹ̀ Ismail tó tí wọ́n ti kọ́ tó kọ́lẹ̀ ànẹ́bí ọlọ́làwà automatically ìdá agbọ̀dọ̀ ìdàtẹ́wọ́ gbà ní rárá ó lè tó bẹ̀rẹ̀ lọ ní pẹ̀rọ̀ bá ní àtàkọ̀ bá lè mẹ́ná ìnáka àńtá tẹ̀lé ìrọ̀lẹ̀ àlẹ́ ó lè tó bẹ̀rẹ̀ lọ ní. ànẹ́bí ọmọ bẹ̀rẹ̀ kàlà ó máa sálùkà ilmọ̀ náfíà wà rí àdébì bọ́lọ̀ ṣe sí lẹ́ni ilé tẹ́kùn náà láṣíwájú gbogbo ẹ̀dá àmọ́ ẹ̀bẹ̀ náà fẹ́ ọlọ́run iṣẹ́ mi jẹ́ jẹ́ àtẹ́wọ́gbà yìí ìjọba ẹni tí wọ́n rẹ̀ ti fi ìjọsìn rẹ̀ ṣe fáàrí à ìrìn létí bèbè parun ni ìtò lè mú kọ́lọ́ ń kọ ìjọsìn lé lọ́wọ́ ni torí kò sí bá a ṣe ṣe tó tá a ṣe jọsìn wa tó dáa tó ẹ̀rí àtùmọ̀ ẹ̀bẹ̀ náà nẹ̀ ààyè ó wà mẹ́ ìgbìyànjú ó wà mẹ́ ìyẹn lágbọ́dọ̀ fi jọra lójú pẹ̀lú táwa ti sin lọ́ndé ẹ̀rí wọ́n lè sọ yín lọ́rọ̀ ayé bí tẹ́ ti lówó dé bí tẹ́ ti kọ́lé dé ṣùgbọ́n ọ̀gá ibi tá a sí lọ́dẹ ọlọ́gán mọ̀ ẹlòmíì tí ẹ bá gbàwé rọmọdé ọ̀sán àwẹ̀ àwẹ̀ mímọ̀ tó kúlẹ̀ yẹn ká ọlọ́run olóró tó bá ibi tá a gbà tó ibi tá a gbà wẹ̀lé yìí ọ̀yẹ́ ká tó ká tó máa ṣe kíni ká tó máa gbà mí mọ́ ẹ bá kẹ́ lómi tún kírun àwọn olúwa tó yẹ kó tó máa kí ibi tá a yẹn náà ọlọ́run bá àwọn ẹni eré tó ṣíwájú lánàá iṣẹ́ wọn pọ̀ lójú wọn torí ẹ mọ̀ wípé ní iṣẹ́ iná làwọn yóò wá ọlọ́run ròyìn àwọn ẹni eré gidi ọlọ́ni àlẹ́dínà yóò tún náà máa àtàwọ̀ àwọn ẹnì kan wà tó yẹ pé gbogbo kìràkìtà náà máa ṣe náà máa ṣe gbogbo tó torí tọ́lọ̀ ẹ̀mí máa gbẹ̀ náà ni pé ọlọ́run gbá lọ́wọ́ wa ìgbà tí àyà ìsọ̀ kalẹ̀ ìkan nínú ànẹ́bí wọ́n ànẹ́bí pé ah, ọlọ́run náà ṣiṣẹ́ ẹ̀yìn wọn tó ń gbẹ̀ tó ń ṣiṣẹ́ rẹ̀ tó àdébí ni àwọn ènìyàn tọ́lọ́ ń ròyìn yẹn náà wọn mú tí wọn jáde tọ́lọ́ náà lẹ́ ń ṣe ṣùgbọ́n ìmọ̀ tó ń gbọ̀n ni pé tó bá ṣe tọ́lọ́ tó ń kéwì tọ́lọ́ ń gbà báyìí. ṣùgbọ́n alẹ́ ni a ti fọkàn balẹ̀ lórí ta ti yáluyalu tí mi ò bá tún nà náà a ti fọkàn balẹ̀ nígbà kọ́ ṣe kí ni ọlọ́run ti gbà èyí gbọ́dọ̀ mọ́ ní ìjọ lójú lórí ti bá ń ṣe èyí tá à ń sọ yìí ó bọ́kùnrin ó àwọn iṣu kan wà tó le tó ti báwo obìnrin wí ẹ̀rí gbogbo àtàlà tó lọ́pọ̀lọpọ̀ wa náà nípa wa bẹ́ẹ̀ o tó lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì tó wà níta lẹ́nu ìjọsìn kọ́ ló fẹ́ kọ́ wa ẹwà nẹ́bí ọlọ́run adépa àwọn èèyàn pé ẹ mọ ìjọsìn àmì ọ̀fẹ́ fi wá sátẹ̀lú ni ẹ jẹ́ káà náà wòbí táwọn ọ̀rọ̀ ìsìn wa sí ẹlòmíì ò mọ áìdọ̀ kò mọ nífàsì kò mọ wẹ́wẹ́rẹ́wẹ́ dòní ẹ̀rí ẹlòmíì ò mọ rúkí àwọn òfin kẹwàá tó yẹ kó bìnrin ló dì tó yẹ pé ní agbọ́dọ̀ mọ̀ tí tó jíṣe pẹ̀lú nǹkan oṣù lásán òfin ó dénú ẹ̀sẹ̀ lómi ó mọ̀ ó sì fẹ́ ẹ̀sìn ọ̀sìn fọlọ́ agbọ́dọ̀ tẹ̀sà fáà gidi agbọ́dọ̀ pé àwọn ọkùnrin kan máa lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn rárá o atóbìnrin náà ni o kẹsẹ̀ lékè ó là ń sọ pé gbogbo afárá lọ lékè ó mo sì dàgbò débẹ̀ o èyí dàgbà kọjá tí ò bá mọ̀ kálá fáà gidi tí ó mọ̀ sàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn wa fún wa ìtú bá rú wa lójú àfẹ́dàpẹ́ mọ́bìnrin ojú ìkẹ́wẹ́ bá ṣẹlẹ̀ sí mi báyìí báyìí bó láti yẹjú ẹ̀ ilé ní a yóò mọ̀ jẹ́ pé a mọ̀ bàbára ìwáyé wa tá a yóò wáyé pé a mọ̀ tá a ṣe kò jẹ́ pé a kàn rìn nínú igbó sáàrò pa rìn nínú ọ̀nà abẹ́rẹ́ wọn bá sọ àná wa tààlà kó ṣe wá lórí ìjọsìn fọlọ́ kó ṣe wá ní ẹni tí ẹ̀sìn ó mú mú láyà rẹ̀ tí ó ka ìjọsìn fún abẹ́rẹ́ wọn bá sọ àná wa tààlà ìtàbá wa ń ṣe ní ìjọsìn ní ọkọ́ náà kó gbà lọ́wọ́ wa ìdí máa ń ba ìjọsìn jẹ́ ẹ̀rìn torí ẹ̀kọ́ tí ìbá ti bàjọ́ ti jẹ́ ẹ̀rí àbí tó bá ti kó sínú ìjọsìn yóò bàjẹ́ ni o èmi ọlọ́wà sanu asada sọ fánà ìfẹ́ láyé ní àṣírọ́ kìtà ilẹ̀ Muhammad tó yẹ kí wọ́n lọ dájú mí ẹ̀dá tí wọ́n gán bá ṣẹbọ láyé nípa sọ́nà amẹ́lùkà gbogbo tó ṣe ń bàjẹ́ gbogbo ẹ̀ pátá pàdásàkùn nẹ́nà mi nà kàfìrí ọ̀sùn ọ̀bẹ náà wọ́n yóò fún ẹ̀rí kájínà ṣẹbọ ṣíṣe o ẹ̀bọ wọn bàjọ́ ti jẹ́ ni o káàsì ló ń jìnà ṣẹbọ ṣùgbọ́n kò máa ti ń jẹ́bọ ó lè rọ́ọ̀lù ń bò mí kájìnà sí kákọ́ ẹ̀kọ́ yẹn sìn lọ́dọ̀ àwọn àfa gidi abẹ́nú bá sọ́nà àtàlá tí wọ́n bá jọ jẹ́ nínú ẹbọ ṣíṣe ni kárí mi ní ẹ̀rí àwọn àwà burúkú ni àbádáadáalẹ̀ ní ẹ̀mọ́ ṣe nínú ẹ̀sìn kọlọ́mà kó mẹ́ta ìyàwó àyà òkúta wa ń ṣe náà kọlọ́m kó tẹ́wọ́ gbà kó ṣe wá lé ní ìrì láyé kó ṣe wá lórí ẹni rẹ ní ọjọ́ gbẹdà kìlámà bákan náà tó tọrọ fún àwọn afáwà tí wọ́n ń kalẹ̀ àti àwọn yóò gbà bàbá àti ọlọ́njọ́ báyìí ó àti gbogbo alẹ́ lápapọ̀ kọ́lọ́wà tó dá ìyọrù sí wa kó sí wa lẹ́nu rí sí wa lọ́wọ́ àgbẹ̀lẹ̀ fún ìṣọ́ àwọn ọmọdé وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله